ó fi ẹnìkọ̀ọ̀kan wa mọ̀nà lọ́sọ́jú ọ̀nà Islam níbàámu sí ìlànà anabi sallallahu alayhi wa alihi wa sallam lórí àgbọ́yé àwọn salaful ummah. àlékún ìkẹ́ ọlọ́run ọba ní ọlọ́run ọba kó máa bá anabi sallallahu alayhi wa alihi wa sallam kó bá wọn ará ilé àtàwọn sọ̀hábà àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà tí a rìn jọ́nà anabi sallallahu alayhi wa alihi wa sallam àtàwọn tí máa wá lẹ́yìn wa lórí ìlànà yìí ti di ọjọ́ gbìyànjú kìyàmà. ìkọ́wátà kìrọ́m eléyìí tí a fi ṣèdánilẹ́kọ̀ọ́ fúnra wa ní àsìkò yìí kò náà ní alámàrí kan tí ọ̀pọ̀lọpọ̀ wa tí a ti ń retí tẹ́lẹ̀ tí a lè ti gbé ìkéde jáde pé ìmọ̀sí àti ọ̀rọ̀ náà ni wàá ẹ́ a máa sọ̀rọ̀ lórí àwọn àlámọ̀ yẹn àti àbáwo nǹkan tí ó ń ṣẹlẹ̀ láwùjọ wa ní ẹ̀nà ọjọ́ mẹ́ta yìí àwọn èyí pé ara ti ní àwọn onídídá púpọ̀ wàhálà rẹ̀ ti mú wọn nítorí wípé òdodo lójoojúmọ́ ni ó ń jáde tó dẹ̀ hàn tí ọlọ́run bá lọ́sùn fáànù tààlà tó dẹ̀ ń fi ọ̀nà máa mú èèyàn. sísá mọ́nà tí ọlọ́run bàbá subhanahu wa ta'ala tó ń sàmànà àwọn èèyàn yìí ó ń kó ìnira bá àwọn onídídá àwọn tí wọ́n jẹ́ aláburú àwọn tó yẹ pé wọ́n ń pèpè lọ sí ojú ọ̀nà rìn ilé báyìí ó ń kó ìnira bá wọn wàá máa gbọ́ oríṣiríṣi àwọn ìtara eléyìí tí wọ́n fi ń hàn lẹ́yìn ẹjọ́ mẹ́ta yìí eléyìí tó ń tàfihàn wípé ní tí ó ti ń parẹ́ àwọn èèyàn tí wọ́n ń jẹun lára wọn ọlọ́run bá lọ́sùn páànù táwọn ẹlẹ́sìn tí wọ́n mọ̀nà ọ̀nà oúnjẹ tí ń jí. eléyìí báyìí fa kí àwọn oníbídà kan máa bọ́ síta láti máa tako súnà láti máa gbógun ti súnà. torí pé wọ́n mà dájú pé nǹkan kan tó ń fáwọn nítorí òun náà ni súnà yìí. wọ́n sì ti rí wípé táwọn ò bá máa àtàkì súnà báwọn tí ń àtàkì súnà yìí káwọn máa gbógun ti súnà káwọn máa tako súnà báwọn tí ń tako yìí wọ́n ti rí pé bàbá ńlá ìdíjútì ló fẹ́ ṣẹlẹ̀ táwọn yẹn ìdí fẹ́ dé nìyẹn pẹ̀lẹ́ yìí ni ó ṣokùnfà tí ọkùnrin kan tí wọ́n ń pè ní Jakma Jakma tí ó fi ń sọ àwọn ọ̀rọ̀ tí ó pọ̀ lẹ́nu jọ́ yìí ètè ẹni yìí nìkan wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí à ń rí wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ tí a ó takò ẹ̀sìn eléyìí ti yẹ sí pé kò ṣeé dákẹ́ lé lórí eléyìí ti yẹ sí pé nínú àwọn ojúṣe tí àwa náà ní láwùjọ yìí ni kí á yànnàná gbogbo àwọn nǹkan wọ̀nyẹn pẹ̀lú gbọ́dọ̀ ọba Allah subhanahu wa ta'ala wàá gbèrú kí ní báyìí máa jẹ́ ìbẹ̀rẹ̀ láti máa yànnàná gbogbo àwọn ọ̀rọ̀ tí àwọn onídìdá àti ti dàrú ó ń ṣe léyìn nìkan ẹ rí i pé àwọn tí wọ́n jẹ́ aṣíwájú wọn náà kọ́ bẹ̀rẹ̀ oríṣiríṣi ogun náà ń gbé ti súnà wọ́n bẹ̀rẹ̀ láti orí alimami Bukhari wọ́n kúrò ń bẹ̀ wọ́n bọ́ sórí àwọn sàhábà oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tí ò dáa ni wọ́n ti sọ nípa àwọn sàhábà anabi sallallahu alaihi wa sallam wọ́n bẹ̀rẹ̀ sọ àwọn ọ̀rọ̀ tí ó burú nípa sunna anabi sallallahu alaihi wasallam wọ́n dẹ̀ ń gbin iyèméjì sínú ọkà àwọn èèyàn nípa ìnígbàgbọ́ sí hadith anabi sallallahu alaihi wasallam mo fi àsìkò yìí nǹkan kí Sheikh Abdulhakeem Al-Kutubi lórí àwọn iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe láti máa yanjú gbogbo àwọn ìrújú eléyìí tí mùdírùn lọ́kàs tí wọ́n kó wá lórí àwọn sọ̀hábà Nabi sallallahu alaihi wasallam àti lórí Sahihul Bukhari bẹ́ẹ̀ làwọn tó jọmọ lẹ́yìn wọn náà oríṣiríṣi wọn wọ́n ń jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan láti máa ṣàkọ̀kan náà so pẹ̀lú ògbọ́lọ́ ọba lọ́sùn sáànù ẹ̀ka àdá gbogbo àwọn nǹkan tí wọ́n ti dàrú nínú àwọn àlámọ̀rí eléyìí tí a rí pé ó yẹ kí a ṣàlàyé lórí ẹ̀ ilé ìtàrí tó jọ àyàn káwọn èèyàn tí wọ́n ní ìmọ̀ ìmọ̀ òdodo nípa àwọn àlámọ̀rí gbogbo ẹ̀ pátá inshallah karim ni à ń gbèrò wípé a yànnàná lórí àwọn ètò yìí abẹ́lẹ́ ọba lọ́sùn máa sára fúnra wọn kí ó yọ̀ǹda bẹ́ẹ̀ fún wa ọlọ́ba lọ́sùn máa kó ṣe ní rọrùn. ayé tí a sàlàyé òun náà ni ọ̀rọ̀ kan tí ó máa ń dá wuyewuye lẹ̀ láwùjọ wa gan-an oríṣiríṣi àwọn wàhálà ni ọ̀rọ̀ yìí ló ń dá lẹ̀ láwùjọ wa. Ah, jákèmá òun ti mẹ́nubà gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tí ó rí pé òun lè gbẹ́sẹ̀lé láti láti tako sọ́nà òun ilé rẹ di àwọn ọ̀rọ̀ tó ń rò yìí pé òun lè gbé jáde láti pe àwọn onísọ́nà ní aláburú láwùjọ òun náà ni ọ̀rọ̀ kákúnlẹ̀ kíra wa nígbà tí a bá fẹ́ kíra wa ká kúnlẹ̀ kí àwọn òbí wa ká kélẹ̀ ká kúnlẹ̀ kí àwọn ẹ̀gbọ́n wa ká kúnlẹ̀ kí ọkọ wa ká kúnlẹ̀ kí àwọn àna wa àwọn olùkọ́ wa àwọn ọ̀gá wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni tó jù ní lọ ká kúnlẹ̀ kí wọn nígbà tá a bá fẹ́ kí wọn. sọ nínú àwọn àlámọ̀rí tí ó ń dá awuyewuye rẹ̀ láwùjọ wa ni nínú àwọn àlámọ̀rí tí àwọn èèyàn tí ó nira fún wa láti gbọ́ yé láwùjọ yìí nítorí pé nǹkan yìí rèé nǹkan kan tó yẹ sí pé ó tóbi lórí ẹ̀mí àwọn èèyàn ni àti wípé ọ̀rọ̀ àṣàpẹ́lẹ́ ara ẹni àṣàpẹ́lẹ́ ara ẹni ọ̀rọ̀ kan tó tóbi nínú àwọn ọ̀rọ̀ tí àbí nínú àwọn ìwọ̀ tí a ní láti gbà lọ́wọ́ ara wa láwùjọ ni gbogbo àwọn ọmọ tí àwọn òbí wọn tí wọn ò kúnlẹ̀ sí wọn mọ́ wọ́n rí àwọn ọmọ yìí gẹ́gẹ́ bí aláìlẹ́kọ̀ọ́ wọ́n rí àwọn ọmọ yìí gẹ́gẹ́ bí ẹni tí ò fáwọn lápọ́nlé táwọn ní gẹ́gẹ́ bí ẹ̀tọ́ lọ́rùn wọn wọ́n rí pé àwọn ọmọ yóò fáwọn láwọn àpọ́nlé yẹn àìmọye àwọn ọ̀gá ni wọ́n ti bá àwọn ọmọ tí àwọn fa wàhálà lórí ọ̀rọ̀ àkúnlẹ̀ àkúnlẹ̀ yìí àìmọye àwọn aná wọ́n ti bá ọkọ ọmọ wọn wọ́n ti bá wọn fa oríṣiríṣi àwọn wàhálà lórí àkúnlẹ̀ àkúnlẹ̀. tí a bá tún wá wo àwùjọ wa. dáadáa lásìkò yìí àrí pé àwa wíwí kan lọ níbi ẹ ti pé nínú àwọn nǹkan táwọn èèyàn wọ́n ń gbé jáde láti jàre ọ̀rọ̀ ni pé àwọn ọmọ tí ọ̀rọ̀ ń ṣe bí ẹni pé ó fẹ́ da àwọn àtòbí wọn papọ̀ yìí wọ́n ní àìkúnlẹ̀ làwọn òbí wọn bá wọn jà sí àwọn ní kò ń ṣe ọ̀rọ̀ hijab òun náà làwọn òbí wọn bá wọn jà sí àwọn òbí wọn náà sì ń sọ pé kì ń ṣe ọ̀rọ̀ hijab làwọn bá wọn yìí jà sí àwọn ọ̀rọ̀ táwọn bá wọn jà ní lórí òun náà ni ọ̀rọ̀ akúnlẹ̀ akúnlẹ̀ fẹ́ ni bó tilẹ̀ jẹ́ sí pé òdodo fojú hàn wípé nínú àwọn in tó jẹ́ nǹkan gbòógì tó tiẹ̀ jẹ́ nǹkan àkọ́kọ́ tó ń bá wọn dàní lórí òun náà ni ọ̀rọ̀ hijab ṣùgbọ́n alhamdulilayi pé ọ̀rọ̀ hijab ti kẹ́ aláwùjọ débi pé kò sẹ́ni tí ó máa gbógun ti hijab mọ́nìtì tí ọ̀bọ̀ tà tí ó ní hijab ló ń gbógun ti ládùúgbò fọlọ́run Allah subhanahu wa ta'ala pé eléyìí náà látara pé àwọn ẹni eré àwọn olùgbògbò tó yọ̀ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala wọn àdákẹ́ náà pé wọ́n lágbára lé pé ẹni tí ń gbógun ti ìjáàbù gan tí ń gba ìjáàbù lórí àwọn ọmọ tí ń sún ná òun já o lè bọ́ ta kọ́sọ́ fáwọn yẹn pé ìjáàbù ló ń bá wọn jà ló ń bá wọn mọ́jà torí pé tòmọ̀ pé tóun bá sọ orí eléyìí àwọn èèyàn kọ́ yìí tóun àwọn èèyàn ti tètè rí òun pé á ẹ̀sìn ló ń gbógun tì nítorí pé ó ti rí ọ̀rọ̀ ìjáàbù ọ̀rọ̀ tó ti yanjú tó ti yí àwọn èèyàn láwùjọ ni alhamdulillah kábíkọ́ fọlọ́run ọba lórí yẹn náà tó ìwọ́n tọ́rọ̀ ìjáàbù bá pé àwọn tí wọ́n ń gbógun ti hijabu gan wọ́n bá hijabu sọ̀tá gan òde jáde kánú pé hijabu làwọn bá jàbá yìí tó nígbà tí ìyẹn sẹ́yìn náà bá ti lè bọ́ta pé hijabu lẹ́nu gbógun tí ó túmọ̀ sí ẹgbà pé hijabu wà lára ẹ̀sìn yẹn ẹgbà kó dodo ni kí àmọ́ lo hijabu àbí ìwọ tí o bá ti yé ọyẹ kí yẹn náà kó lè kí eré ìtànsọ yìí náà kó lè kó lè yọ látara àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ yìí náà àtúbọ̀rọ̀ ìkúnlẹ̀ ọ̀rọ̀ kan tí àwọn èèyàn tí wọ́n ń sá ìmọ̀ kan nípa rẹ̀ ni òun ni afẹ́ afẹ́ rọra yanjú ní àsìkò yìí náà ọ̀rọ̀ ìkúnlẹ̀ níbo ni ó wọ̀ nínú ẹ̀sìn wa nínú ìmọ̀ níbo la lè tó ìkúnlẹ̀ sí àti wípé àwọn tó ń kúnlẹ̀ gan kí ni wọ́n ń fi nǹkan yìí ṣe sábà tí wọ́n mọ ìwúngbà àwọn tó ń kúnlẹ̀ a lè mọ ibo ló wọ̀ nínú mọ̀ eré báyìí nǹkan alákọ̀ọ́kọ́ ìṣòro alákọ̀ọ́kọ́ tí a ń láti yanjú nìyẹn ká mọ ibo láto ìfúnlẹ̀ sí gan nínú mẹ̀sìn kí lẹ̀sìn sọ nípa rẹ̀ kí ni ìmọ̀ sọ nípa rẹ̀ eléyìí tó dájú sí òwú ju ni pé àwọn tó ń kúnlẹ̀ láwùjọ tiwa yìí èròǹgbà wọn ni pé àwọn fi ń sàpọ́nlé ẹni táwọn ń kúnlẹ̀ kí ni èròǹgbà wọn ni pé àwọn fi ń kí ẹni táwọn ń kúnlẹ̀ kí ni èròǹgbà wọn ni wípé àwọn fi ń gbé títóbi àti bàbàrà àti ìṣe àfihàn àjùlọ àfihàn pé alágbájá jù mí lọ lágbájá mo kéré sí níta fi ń ṣe àmì rẹ̀ nìyẹn láwùjọ wa yìí ìjẹ́ ti pé kọ́kọ́ fẹ́ kíyàn wọn àtẹ̀ kí wọn kúnlẹ̀ kí nílọrin ní báyìí wọn àmọ́ ń pè ní ìkúnlẹ̀ ṣùgbọ́n ní àwọn ilẹ̀ Yorùbá tó ọkùnrin máa ń dọ̀bálẹ̀ ni obìnrin sì máa ń kúnlẹ̀ nílẹ̀ yorùbá nìyẹn ṣùgbọ́n nílọrin yí báyìí ọkùnrin ó kúnlẹ̀ obìnrin ó kúnlẹ̀ náà ni ká lò tó kí ẹni ká kí ni lórí ìlò tó wọ́n ń pè ní kúnlẹ̀ ní báyìí kí ni nǹkan tí islam sọ ń pa rẹ̀ ṣùgbọ́n tó ti yé wa pé àwọn tí wọ́n ń ṣe nǹkan yìí àníyàn wọn ni báwọn fi ń kí yẹn tó pé tó bá yẹ bá níyàn wọn ni báwọn fi ń jọ́sìn sẹ́ni yẹn ni ìdájọ́ rẹ̀ tó máa yàtọ̀ pé ẹni tá à ń kúnlẹ̀ kí ẹni tá à ń kúnlẹ̀ fún yìí àti ń jọ́sìn fàfin sìn ẹ̀rí báwọn pé nígbà tá a àti ti àwọn dáhùn dáhùn ṣe kíní fún ṣẹ́ra ẹ̀sìn àti kí wọ́n ní ó túmọ̀ sí pé eléyìí tẹ́ wá sọ pé ìṣe ẹ̀gàn kí ìdájọ́ ẹ̀ ní Islam. nítorí pé bẹ́ẹ̀ wọ́n ń pe irú nǹkan yìí òun náà ni àtàhíyà ìkíni. bákan náà ó bọ́ sí abẹ́ àkọlé ìmọ̀ ńláńlá kàtàkùn ní asàlámù so kí a sálámà síra ẹni ká ṣe àtẹ̀sílìm ká sálámà síra ẹni nígbà tá a bá fẹ́ kíra ẹni. kódà alimami Nawawi rahimahullahu ta'ala wọ́n mú eléyìí máa náà wá nínú nínú ọ̀yáwó sọ̀lìṣìn odidi báàbù kan ni wọ́n fún alámàbí tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí odidi báàbù kan ni wọ́n fún lẹ́bi ọ̀sẹ̀ inshallah kẹrin mo ṣe é ṣe kí n mú ẹnu ba abala yẹn. Ah. tàbí kí n jẹ́ sọ pé bóyá odidi kìtáàbù kan kìtáàbù sàlám tó yí báyìí ọ̀nà fún nǹkan yẹn so odidi ah, kẹ́rin padà níbẹ̀ nígbà tá a bá ń sọ̀rọ̀ náà kí ni Islam wá sọ nípa nǹkan yẹn Islam pín ọ̀nà tá à ń gbà kí rẹ ni ó pín sí ọ̀nà méjì alákọ̀ọ́kọ́ ọ̀nà ni àtàhíyà tó lè fa olè ẹlẹ́ẹ̀kejì náà ni àtàhíyà tó lè fẹ́ èyí kákíra ẹni pẹ̀lú ọ̀rọ̀ nínú àwọn ọ̀nà tá a máa ń fi ń kíyàn nínú ìsìlámù a máa ń kíyàn pẹ̀lú ọ̀rọ̀ ìsìlámù dẹ̀ gbé àwọn gbólóhùn tá a máa sọ fẹ́ni tá a bá fẹ́ kí ó gbé kalẹ̀ bákan náà a máa ń kíra ẹni pẹ̀lú àlùfẹ́ èyí kákíra wa pẹ̀lú iṣẹ́ àtàhíyà tó lè fẹ́ èyí iṣẹ́ káfí kíra ẹni. àtàhíyà ká sọ gbólóhùn assalamu wa rahmatullahi wa barakatuh eléyìí ni àtàhíyà tó lùpàwò nínú àwọn ọ̀nà tá a fi ń kíra wa ni. tí a bá lọ wọnú sọ́ọ̀tù nìta ọlọ́run bá lọ́sùn hàn ọ̀tá ara sọ̀rọ̀ nípa àlámọ̀rí ọlọ́run ni wọ́n yíra sọ yìí tó bí tàhíyà fàhayù bí àṣìtánà minha àwùjọ́hà inna Allaha kana ala kulli shay'in hasiba. ọlọ́run bá lọ́sùn hàn ọ̀tá ara sọ pé nígbà tí wọ́n bá kí bitahiyyati pẹ̀lú kíkí kan idha hayyitum bitahiyyati èyí tó túmọ̀ sí pé idha sallama alaykumul muslimu tí mùsùlùmí bá sálámà sí ọlọ́run bá lọ́sùn fún àdáwọ̀ pé fàáyù bí ahsana minha ọlọ́run bá ní ẹ̀yin náà ẹ̀dá kíkí yẹn padà ọlọ́run bá ní ẹ̀yin náà kí wọn bí ahsana minha pẹ̀lú eléyìí tó dáa ju eléyìí tó kí yẹn lọ. àwọn ojú hà àbí kí ẹ̀dá kíkí yẹn padà nídèédé ni wọ́n ṣe kí yín eré tó túmọ̀ sí pé tabaríyàn tó kíyàn táwọn bá dá lóhùn ìdáhùn tí wá gbọ́dọ̀ lọ́lá ó dẹ̀ gbọ́dọ̀ dáa ju bó ti kí wa lọ òun ló dáa jù lópin lórí jù táà bá ti wá lè dáhùn lọ́nà tó gbà dáa ju bó ti kí wa lọ káṣe nílé ìdè bí ẹni ẹ̀ ti kí wa. ìrèlè báyìí òun nìkan tí ọlọ́run bàbá sùn fáwọn ọ̀tá tó ń bá wa nínú àyà yìí tọ́lọ́run bá lè kíra ń sọ̀rọ̀ nípa kíkí nínú àyà yìí ọlọ́ba àdìkáyè ń sọ àwọn ẹ̀kọ́ tọ́lọ́ba lọ́sùnmọ́ àtàlábẹ́ kí ó wà lára mùsùlùmí nígbà tí àwọn máa kíra wa pẹ̀lú irú àwọn kíkì yìí. oríṣiríṣi àwọn àhàdíìsì ló wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam tó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa bí àti kíra wa. náà eléyìí tí máa fi ṣe wọn láǹfààní òun náà ni àdíìsì tí alimam abu alimam ahmed bin hanbal rahimahullahu tí wọ́n gbà wá nínú musnad wọn. حديثي حديث نبي على صدر عمران بن أن رجلا جاء إلى النبي صلى الله عليه وسلم عمران بن حصين ولد رجلا يقول كان وابا النبي صلى الله عليه وسلم فقال السلام عليكم فرد عليه ثم جلس النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم قل السلام عليكم وسلم فرد عليه ثم جلس آه anabi sallallahu alaihi wa dáhùn sálámà rẹ̀ lẹ́yìn tánabi dáhùn sálámà kan ọkùnrin ìjókòó faqala ashara anabi ní mẹ́wàá tòmọ̀já àkọ́ faqal lẹ́yìn náà ọkùnrin ní ìtúndé òun náà sọ wípé asalaamu alaykum wa rahmatullah ẹ̀rí pé gbólóhùn tó ń wí ó pọ̀ ju gbólóhùn tó alákọ̀ọ́kọ́ yìí lọ alákọ̀ọ́kọ́ ni asalaamu alaykum ó dúró síbẹ̀ anabi náà sọ wípé pẹ̀lú gbólóhùn tó wí yìí ájá ọ̀ ó ní mẹ́wàá òun jòkó ẹni kejì dé ní asalaamu alaykum wa rahmatulah òun ṣe alaykum gbólóhùn wa rahmatulah tó bàbá dá àlẹ́ ànábì sallallahu alaihi wasallam dáhùn sálámà yẹn ó dá sálámà yẹn padà thumma jalas lẹ́yìn náà ọkùnrin jòkó faqal ànábì sọ pé ìṣirùn ànábì ní pẹ̀lú dèdè tó wù yìí twenty ló ní ó ní ogún thumma jaa akhar ẹlẹ́kẹta náà dé faqal òun wá wí gbogbo gbólóhùn òwú jálẹ̀ anabi sallallahu alaihi wa sallam anabi dáhùn ọ̀rọ̀ dá àlejò tó mẹjẹ́lá anabi dá lóhùn lẹ́yìn náà ọkùnrin jókòó fàkọ́lá tàlàfún anabi sallallahu alaihi wa sallam wá sọ yìí pé ẹni yìí náà ní táàtì náà ẹni alákọ̀ọ́kọ́ tá anabi sallallahu alaihi sọ fún ní mẹ́wàá yẹn anabi sallallahu alaihi wa pé ẹni tó bá sálámà ní ibi tó sálámà dé yẹn tó bá dúró sílẹ̀ ládàá mẹ́wàá ló máa ní ẹni ẹlẹ́ẹ̀kejì tóun ti wà wàhálàtò lọ́ọ̀kan ànábì sọ̀lá ọ̀sán àti kíra pé irú ẹni bẹ́ẹ̀ àtàwọn tí bá ń dúró síbi tó dúró sí nì ànábì ti kíra pé ládàá twenty wọn mọ̀ ní. ẹni tó wá sa jálẹ̀ ànábì sọ̀lá ọ̀sán àti kíra pé àwọn ìyèrè ládàá thirty wọn mọ̀ ní. náà sàlọ́wárẹ́ ni tó sálámà sí wa tó asàlámù àlékún ọlọ́run bá ní fàájú bí asálẹ̀ níhà ọlọ́run bá ní táwọn bá sẹ́ni yẹn bá sọ pé asalaamu aleykum káwá sọ pé wa aleykum salaam wa rahmatulah tàbá tó ti bẹ̀yẹn àti dá lóhùn ní ọ̀nà tó fi ń dá àdúgbò ti kéwà lọ. tàbá wá fẹ́ parí ẹ̀ pátápátá ká ní wa aleykum salaam wa rahmatulah wa barakatu káwá pé gbogbo ẹ̀yán yẹn ọ̀nà tó fi ń dá àdúgbò nìyẹn. àwùjọ́ha tàbí kẹ́ ẹ dá padà ní dèdè wòye sálámà sí yẹn tàbá fẹ́ ṣe yẹn sí yẹn bá sọ pé asalaamu aleykum ká sọ pé wa alaikum salam dédé bó ṣe kí wa láti dá padà yẹn àwa náà lékún ní tó gbé fún wa ní náà làwa náà fi dá padà fún náà eléyìí báyìí òun ni nǹkan tí àyà yẹn tó ń pè wá sí nínú àwọn àǹfààní tí a fẹ́ ká mú ni kí n tó lọ sí àwọn àlàyé tí mo fẹ́ lò nínú àyà yìí mo ní pé nínú àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ láwùjọ wa yìí gẹ́gẹ́ bí àyùmọ̀ kan òun ni wípé àwọn tí wọ́n tọ́lọ̀ bá lọ́sùn náà dára sànú pẹ̀lú súnà tí wọ́n lágbọ̀ọ́yé súnà débi wípé àgbọ̀ọ́yé súnà lápára àwọn débi kíkì pàpà tó bá fẹ́ kí àwọn èèyàn asalaamu alaykum asalaamu alaykum wa rahmatulahi wa barakatu ìtọ́ máa ń wí nìyẹn àwọn èèyàn padà tọ́ wọ́n lẹ́nu láwùjọ wọn ni àwọn ìjọ salaamu alaykum yìí àwọn ìjọ salaamu alaykum mo rò pé ìwọ tó máa ń gbọ́rọ̀ mi ní lẹ́ǹsì eléyìí ti yí ọ wípé àti ìjọ salaamu alaykum àti ìjọ tó dáa nítorí pé àwọn ẹ̀rí táwọn gbára léèrè níta àwọn mùsùlùmí máa fẹ́ kíra wa àmọ́ ń sálámà ní. tẹ̀lé ìlà yìí ló mọ wọn lára ẹ̀kọ́ ẹ̀sìn yìí ló lápá lára wọn débi pé sábà fẹ́ kíyàn wọn ni asàlámù àlékún. kíní yìí ó ti di ìdésí wọn débi táwọn yẹn ti sọ wọn lórúkọ. ìwọ tó bá ń pèyàn ní àwọn ìjọ sàlámù àlékún sàlámù àlékún tó ń fi yìí tàbùkù wọn mọ̀ yí pé ní tó fi ń tàbùkù wọn yẹn nǹkan yìí ni ìwọ ni òye tó ayé máa ká nìyẹn tó eléyìí ká mo dání síbà níbi gbogbo wa náà lọ yẹ ká máa kíra wa bẹ́ẹ̀ torí pé kí tí ọlọ́run bá lọ́sùn subhanahu wa ta'ala tó fún ànábì adam alayhi salatu salam yìí kí yìí náà jẹ́ ọlọ́run bá lọ́sùn subhanahu wa ta'ala yọ̀ǹda fún àwọn ọmọ àjẹ́nà. so da'wahum fiha subhanak wa tahiyyatuhum fiha salam ọlọ́run bá lọ́sùn subhanahu wa ta'ala sọ nípa àwọn ọmọ àjẹ́nà tahiyyatuhum fiha salam ọlọ́run ọba ní kíkí táwọn ọmọ àjẹ́nà ọmọ bíi kíra wọn nínú ọgbà àjẹ́nà òun náà ní asalaamu alaykum wa rahmatulahi wa barakatu so ẹ rí i pé kìkì tó dà ní. kí ni ọmọ bẹ́ẹ̀ lò níbi àyà tí mo kà yìí àti hadith tí mo mú wá lórí ẹ̀ òun wípé ọ̀nà yìí ni islam gbé kalẹ̀ fún wa táwọn fi kíra wa pẹ̀lú ọ̀rọ̀ èyí náà ń pè ní atahiyyatu lil qawl ká ọ̀rọ̀ kò sì yẹ fáwọn èèyàn gbógun tìyẹn náà láwùjọ wa. ẹlẹ́ẹ̀kejì òun náà ni àtàhíyàtu bil fi'l ká kíra wa pẹ̀lú iṣẹ́. eléyìí báyìí òun ni ìfàǹfà ń wáyé lórí ẹ̀ ẹ rí i pé nínú àṣà Yorùbá àti ká sọ pé nínú àṣà wa níbí yìí náà òun ni wípé a máa ń kúnlẹ̀ kíra wa ni. ǹjẹ́ ìsìlámù faramọ́ ẹ̀ bẹ́ẹ̀ ká máa kúnlẹ̀ kíra wa ọ̀nà wo ni islam gbà ọ̀nà wo ni islam gbé kalẹ̀ wípé a máa fi kíra wa pẹ̀lú pẹ̀lú iṣẹ́ lẹ́yìn tá a bá kíra wa pẹ̀lú ọ̀rọ̀ kan ǹjẹ́ ó burú ká fi iṣẹ́ náà tẹ̀lé tí ò bá wá burú kí ọ̀nà tí islam gbé kalẹ̀ ọ̀nà tí islam gbé kalẹ̀ ká máa fi kíra wa pẹ̀lú iṣẹ́ òun náà ni kí a máa bára wa lọ́wọ́ eléyìí báyìí òun ni anabi sallallahu alaihi wasallam ló gbé wa òun ni anabi sallallahu alaihi wasallam ló dẹ̀ ń lò lẹ́dẹ̀ẹ́dì ń kíra wọn pẹ̀lú àwọn sọ̀hábà àtàgbà ní àtọ́mọ kékeré yìí ká má gbàgbé wípé ànábì sallallahu alaihi wasallam náà bímọ ká sì má gbàgbé wípé kánrin nínú àwọn sọ̀hábà ni ànábì sallallahu alaihi wasallam bí lọ́mọ tánàbí jẹ́ tó jẹ́ pé epo ọmọ ni wọ́n fánàbí sallallahu alaihi wasallam níbi tí wọ́n jìnà sí ànábì lọ́jọ́ orílẹ̀ ká sì má gbàgbé wípé ànábì sallallahu alaihi wasallam náà báwọn àgbàlagbà lò láwọn tó tó bí ànábì lọ́mọ nínú àwọn tó tó bí ànábì sọ̀rọ̀ ọ̀sán nínú àwọn sọ̀hábà ó ní bàbá Abubakar ní Siddiq wà. bàbá Abubakar ní Siddiq ìkan náà àwọn sọ̀hábà ànábì sọ̀rọ̀ ọ̀sán òun ló bí Abubakar Abubakar ní Siddiq ìdánilẹ̀ yìí kóra pé ọdún méjì péré ní bẹ kódà ìtàn míì yìí kóra pé ọdún kan péré ní bẹ láàrin ànábì Abubakar ní Siddiq àtọdún kan àtọdún méjì nítorí dájú ni wípé ẹni tó bá bí ọmọ tí ọdún kan àbọ̀dún méjì bá mẹ láàrin yẹn lè bí yàn nítorí pé kìí sọdún tọ́ba lága náà ni iná lọ́fẹ́ ìyàwó lọ́fẹ̀rẹ̀ bímọ bímọ tójúmọ̀ sí pé irú ẹni ẹ dàgbà tó ẹ tó lè bíyàn bàbá bàbá bùkún ní ti gé èrè bí anájú kọ́ ló lè jẹun lójú anájú sọ mọ́ ọ̀sán àmọ́ lọ́mà nínú àwọn sọ̀hábà anájú sọ mọ́ ọ̀sán àmì lójọ́ wa anájú sọ mọ́ ọ̀sán àmì nǹkan tí ó dẹ̀ gbajúmọ̀ tí máa padà fi tí máa padà fi rinlẹ̀ nísìnyí pẹ̀lú hadithu Anas bin Malik rọ́bì ọ̀hán òní tí wọ́n máa ń bara wọn lọ́wọ́ lásìkò anájú sọ mọ́ ọ̀sán àmì wọ́n في عهد النبي صلى الله عليه وسلم gẹ́gẹ́ bí ìwọ́n tó jẹ́ sọ̀hárí ànẹ́bì Anas kódà ọba ànẹ́bì sábà ọ̀sábà ànẹ́bì débi pé inú ilé ànẹ́bì rúgbé Anas bin Malik kọ́dìbọ̀ ọ̀tún ilé láti sallallahu alaihi wasallam wọ́n ní ǹjẹ́ ká máa bára ẹni lọ́wọ́ ó ní ọ̀nà sáńgbà fi kíra wọn pẹ̀lú iṣẹ́ lásìkò ànẹ́bì sallallahu alaihi kí Anas sọ Anas sọ pé bẹ́ẹ̀ ni àlùmọ́tọ́ kábàárà ni lọ́wọ́ ni lọ́fi ń kíra wọn lásìkò ànábì sallallahu alaihi wasallam. nínú hadithu tí màá tó padà lò hadithu Anas bin Malik náà ni hadithu yìí lálàáfíà ṣùgbọ́n kí n bá ń dé di ọ̀rọ̀ àlàyé nípa ìkúnlẹ̀ máa padà lò bó tilẹ̀ jẹ́ pípé àwọn èèyàn kan tí wọ́n ṣe àyùmọ̀ kan àbáwọn ẹ̀rí pé irinṣẹ́ wọn ò tó nínú ma hadith tó pé àwọn èèyàn nípa hadith mo fẹ́ sọ hadith Anas bin Malik náà ni méjì lè fún wọn sí lórí àtúwọ̀n kan sí hadith anas bin malik àwọn kan lóbi pé irinṣẹ́ wọn ni òtó nínú mọ hadith wọn fi bọ̀ àáfà hadith yẹn kí ló dé tán fi pé hadith yẹn bọ̀ yìí nítorí hanzola hanzola tó bọ̀ ẹ̀rọ ìdí láti sàdúntì òun ni ẹni tó ní pọ́blẹ́mù nínú sanadu hadith yẹn gbogbo ìjánu hadith yẹn pátá gbogbo àwọn tó ń gba hadith yẹn wà kò sẹ́ni tó ní pọ́blẹ́mù bẹ́ẹ̀ ju hanzola tó bọ̀ ẹ̀rọ ìdí láti sàdúntì lọ àgọ́lọ́pù ìbẹ̀rẹ̀lẹ́dìlá ìsàdókí tá a jẹ́ ń wíjú rèé pọ́blẹ́mù tó ní pọ́blẹ́mù tó fúyẹ́ ni ìṣòro tó ní ìṣòro tó bú fúyẹ́ ni tó ṣe tó ṣe tó ṣe fún lágbára kí ni ìṣòro tó ní ìṣẹ̀lá ọ̀kúnlẹ̀ ni ìṣẹ̀lá eré tí máa padà ṣàlàyé ìṣàlọ̀ kẹrin láìpẹ́ torí pé hadith yẹn ó pàtàkì gan nínú àwọn àhàdí tó ná sọ tó sọ̀rọ̀ lórí ìdájọ́ kápọ́nlẹ̀ kíra wa ni ṣùgbọ́n àwọn mo ní àwọn onáwọn èèyàn wọ́n ń sọ̀rọ̀ nípa hadith yẹn tó wọ́n dẹ̀ gba hadith yẹn wọlé ọ̀nà méjì la lè fi wọn sí àwọn alákọ̀ọ́kọ́ làwọn tó jẹ́ sí wípé ìmọ̀ wọn ni ò tó ẹrù wọn ni ò kún tó nípa ìmọ̀ hadith nípa science of hadith àwọn ẹlẹ́ẹ̀kejì làwọn tó jẹ́ sí pé ìfẹ́ inú òun ló jẹ́ kíni òun ló pàtó ní tako hadith yẹn torí báwọn ti mọ̀ wípé táwọn bá gba hadith yìí wọlé ìṣòro ló jẹ́ fáwọn hadith yìí dẹ̀ ni yóò fi orin lẹ̀ wípé ìkúnlẹ̀ kákúnlẹ̀ kiri ni ò dáa nítorí àwọn ìgbà wọlé ẹgbà yẹn wọlé o ẹgbà yẹn wọlé o ìyẹn ò túmọ̀ sí pé ìkúnlẹ̀ kò túmọ̀ sí pé kò láwọn ẹ̀rí mi tó lálàáfíà eléyìí tí yóò máa jókòó yé gbogbo ẹni tí bá ń wò lóko pé àníṣe kódà kí ẹ má gbà yẹn tẹ àwọn àhàdìsù míì ń bẹ sẹ́yìn náà ò jí yan kó lálàáfíà tó ń fi yé wa wípé èèwọ̀ ní ká kúnlẹ̀ kíra wa tí màá fi padà mẹ́nu bá ní sábọ̀ kẹ́yìn ṣùgbọ́n níbi àdìsù alẹ́kùn mẹ́lì tí mo ní wọ́n ń takùn yẹn ìgbà tí wọ́n ń bèrè lọ́wọ́ ìgbà tí alẹ́kùn mẹ́lì tó ń béèrè lọ́wọ́ anábì sallallahu alaihi wasallam wọ́n béèrè lọ́wọ́ anábì sallallahu alaihi wasallam nípa bá ti máa kíra wa pẹ̀lú iṣẹ́ ní owó ìgbẹ̀yìn tí mo fẹ́ lò ń sìn wọ́n wá ní ọ̀yá kòtò ìyẹ́dìdì ọ̀yìntàn tí ó anábì dé tí ọba lè ti alákọ̀ọ́kọ́ tí máa padà sọ ìṣàlọ́ ìṣẹ́lẹ̀ nígbà tí máa ń sàlàyé ọ̀rọ̀ kólẹ̀ tí ó sì lè ṣẹlẹ̀ kejì tí wàá lẹ́bi ní kò lè ṣẹlẹ̀ kejì yẹn náà ẹlẹ́ẹ̀kẹta wá ni pé ṣé ó lè bá a lọ́wọ́ fẹ́ lè gbára wọn lọ́wọ́ mú kan bára wọn lọ́wọ́ anábì sọ lọ́ọ̀kúnra mi náà anábì níbẹ̀ yìí eré náà tó ń jẹ́rìí lórí wípé ìmọ̀ bára ẹni lọ́wọ́ tẹ́ nínú àwọn ọ̀nà kan gbòógì ni tí wọ́n máa fi ń kíra wọn lásìkò anabi sallallahu alaihi wasallam. bákan náà ká lọ mọ̀ wípé bíbára ẹni lọ́wọ́ yìí ní ládá púpọ̀ anabi sallallahu alaihi wasallam sọ nínú hadith eré tó lálàáfíà dáadáa anabi ni máa ní mùsùlùmí yartaqiyan fayusafihan Ànábì sallallahu alaihi wasallam ní mùsùlùmí méjì ò ní pàdé kan kíra wọn kan abara àlẹ́yìn sọ̀rọ̀ lọ́wọ́ fúnra ní àyàfi kọ́ jẹ́ sí pé ẹ̀ṣẹ̀ wọn yóò máa fún jábọ́ ẹ̀ṣẹ̀ wọn máa jábọ́ lódì wọn ìgbà tí wọ́n bá fi bíra wọn lọ́wọ́ mọ́tà fi bára wọn lọ́wọ́ yẹn. tùkà bára ẹni lọ́wọ́ nínú àwọn ọ̀nà bí wọ́n ṣe ó ń fa ẹ̀ṣẹ̀ rẹ̀ nù. eléyìí pẹ̀lú hadith ọ̀nàbì sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀lá mi. eléyìí náà a establish nìsí wípé ọ̀nà tí Islam gbé wa táwọn fi kíra wa pẹ̀lú pẹ̀lú pẹ̀lú iṣẹ́ òun kábàárà ẹni lọ́wọ́ nínú àwọn ọ̀nà tí islam pa àwọn ọ̀nà nìyẹn tí islam gbé wá nínú àwọn ọ̀nà táwọn fi kíra wa mójútó ọ̀nà ká fi gbólóhùn kíra wa mọ̀lẹ́dítọ́ ládá tó wà mẹ́ ká lè mọ̀ pé ẹ̀sìn ni pé gbogbo tó bá ti ní í ṣe pẹ̀lú pé èèyàn gba ládá téèyàn bá ń ṣe ẹ̀sìn ní nǹkan yẹn ètò bá ti ní pé téèyàn bá téèyàn bá ṣe ìlú díà ẹ̀sìn ní nǹkan yẹn ká ṣe sáàpù nǹkan yẹn ká gbé nǹkan yẹn jù sílẹ̀ ẹ̀sìn ni torí gbogbo tá a bá ti jìyà tá a bá ṣe a bá gbé jù sílẹ̀ àgbàládá pé àṣe gbogbo ń dábàá yìí ti gbalada tí a bá ṣe òun lè pín sí méjì bí tòun náà ṣe lè pín sí méjì lórí ra nìyí nítorí jẹ́ pàǹ gbalada tá a bá ṣe ajẹ́ sí pé tá a bá ṣe a lè jìyà tàbí tá a bá ṣe ká má jìyà lórí ra nìyí so àbí tá a bá ṣe ká má jìyà jàre eléyìí báyìí mo ń sọ̀rọ̀ nípa àlùjù wọlé ìṣẹ̀ṣẹ̀ báà ní tó bá jọ ọ̀rọ̀ yẹn tó yẹ ìtọ́ba lè jẹ́ mustahabu sẹ́yìn pé sẹ́yìn bá ṣe yóò gbà ládá síra ìdí sẹ́yìn pé sẹ́yìn bá ṣe kò ní jìyà. alwajibu wal mustahabu nǹkan tó jẹ́ ọ̀ràn àyà àti nǹkan tó jẹ́ mustahabu méjèèjì pàdé ní pé ẹ̀sìn ní méjèèjì. nǹkan ò ní jẹ́ wájib àtikọ́jẹ́ pẹ́sìn lára ẹ̀sìn nìkan wa nǹkan ò sì ní jẹ́ mustahabu àtikọ́jẹ́ pé lára ẹ̀sìn nìkan yẹn náà wa bẹ́ẹ̀ ni nǹkan ò ní jẹ́ haram àtikọ́jẹ́ pé lára ẹ̀sìn lọ́wà bákan náà ni nǹkan ò ní jẹ́ makruh àtikọ́jẹ́ pé lára ẹ̀sìn nìkan yẹn wa tá a gbàládà lórí ẹ̀ torí pé lórí gbígbé nǹkan nǹkan tó jẹ́ màkúrò ká gbé jù sílẹ̀ gbàládà lórí ẹ̀ tá a bá ṣe ó kéré àrí so ilé ìgbà yìí rè nǹkan tó kù nínú àwọn àṣìkáàmù tẹ̀pìlì sí yàmára àrùn orí ẹ̀yìn mọ̀bá mo ti ka nǹkan mẹ́rin lórí báyìí sìn alwajibu walmandu bákan náà mo ti ka almuharram mo dẹ̀ ti ka sẹ́ni almakruh so ẹlẹ́tọ́ kan nípa rí náà ni almubah ṣé báyìí sì àwọn ìyẹn làwọn nǹkan tó ẹ pé ọlọ́run bá nìkẹ́ láti ẹlẹ́tọ̀ọ́ fún wa láwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ pé tó bá ṣe òní balada bò ṣe òní jìyà náà torí àsìkò wa tí mo fẹ́ kí n fẹ́ gbà púpọ̀ láti yẹn náà bẹ̀ náà ìwà máa kúnlẹ̀ kíra wa kí ni Islam sọ ń parẹ́ lẹ́yìn tá a ti mọ̀ pé Islam ti ní ọ̀nà tó gbé kalẹ̀ fún wa táwọn fi kíra wa pẹ̀lú iṣẹ́ òun náà ká wa lọ́wọ́ ká máa wá kúnlẹ̀ kí ni Islam sọ ń parẹ́ ẹ̀yin èèyàn mi tẹ́ ń gbọ́ mi ẹ má gbàtẹ́jẹ́ pẹ̀lú àyà tí àwọn tí ẹ̀sìn òye tán máa ń lò àyà méjì kan bẹ̀ tán máa ń lò àyà alákọ̀ọ́kọ́ òun náà ni àyà tó wà nínú sọ́ọ̀tì bákan ó sì wà láwọn sọ́ọ̀ òbí náà kí láyà náà ọlọ́wọ́n bá lọ́sùn sọ fún àwọn ọlọ́wọ́n bá ń pa wọ́n lájẹ kí wọ́n ti sì fún ọlọ́wọ́n bá lọ́sùn wà ní qulna lil malaikati isjudu li Adam ọlọ́run bá ní ìlànà nàbì máa rántí ìgbà tí à ń sọ fún àwọn màláìkà pé kí wọ́n ti kí ni wọ́n ti sùjúdù fún nàbì Adam alayhi wọ́n ti sùjúdù nìkan àwọn ẹni àwọn ẹni tó sọ pé kí èèyàn kúnlẹ̀ wọ́n máa ń lo àyà ìlẹ́rìí bó tilẹ̀ jẹ́ pé ẹ̀rí pé wọ́n sọ pé gbólóhùn sùjúdù wọ́n máa ṣàbòsí mẹ́rin náà tẹ́lá fẹ́ tú àyà yẹn sìn ọlọ́run bá tó tó máa tẹ́lá pa àwọn màláìkà láti kí wọ́n tẹ̀ fún ànábì Adam alayhi salatu salam láti sàpẹ́lì ànábì Adam kí wọ́n lé ọlọ́run bá lékelá fẹ́ fi hàn wọ́n wípé ànábì Adam jù wọ́n lọ ọlọ́run bá lékelá rẹ̀ fi hàn wọ́n bẹ́ẹ̀ pẹ̀lú pọ́lọ́run bá lékelá jọ̀ǹda àwọn yìí mà táwọn màláìkà ò ní fún ànábì Adam ilé ìfẹ́ tí ọlọ́run bá ti ń bá bọ̀ láwọn àyà tó ṣáájú àti mọ́ka yìí nàtọ́lọ́ba àdìgẹ́ wọn tàbí ọ̀nkẹ́ Adam torí pé ọ̀gá yín níyì ó ní mọ̀tẹ́ yìí ọlọ́ba ní káàpá wọn láti ẹ̀ka ti tìjú ìjúlù tó ń tọ́lọ́ nípa àlékẹ́lá ní kẹ́jẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀jì kúrò pé ìǹkì náà ni títẹ̀ lọ́wọ́ bá àlékẹ́lá ní kí wọ́n ṣe wọ́n tẹ̀ fún àdáni adama àwọn míì nínú àwọn olùmọ̀jì kúrò pé ìforí kanlẹ̀ ni ṣé báyìí bì náà òjò tí wọ́n á ń sọ fún ọmọ ìdílé yìí pé àwọn tó bá lóru ẹ tèrè lọ wọn pé tí n tẹ́ ń ni pé tẹ bá lọ wáyà yìí pé ọlọ́run bá lè kára kan pa àwọn màláìka alájẹ kan forí balẹ̀ fún ànábì ádámà nítorí pé ọlọ́run bá lè kára fẹ́ jẹ́ pé wáyà pé nínú àwọn àmì tá a máa fi ń ṣàfihàn àjùlọ láàrin ara wa ni tá a bá fẹ́ kí ẹni káṣíkè ní ká forí balẹ̀ tí n tẹ́ ń sọ ní tìrí pé táwọn bá fẹ́ kí àwọn òbí wọn náà ká máa fi orí wọn kalẹ̀ fáwọn òbí wọn ẹ mọ̀ lọ wáyà tó yẹ pé sẹ́yìn náà máa fẹ́ ṣàlàyé àyà yẹn ẹ mọ̀ ẹ ní tùjúùdù ìforíkalẹ̀ lọ́wọ́ bá àdékẹ́lá wí ẹ máa lò fún lẹ̀. sábàdà wa ń lo àwọn àwọn àdìsí tó ń sọ̀rọ̀ nípa sùjú tó yẹ pé ìkúnlẹ̀ ló túmọ̀ sí ẹ nínú sùjú ìdánwò níbẹ̀ yẹn o sùjú ìdánwò sọ̀lọ́sọ̀ àbíkẹ́ máa ń tẹ̀yẹ o òun náà ni sùjú sí gbogbo eríkèéríkè méjèèjì tá a fi ṣe sùjú tọ́lọ́ ọ̀rọ̀ àwọn sùnmọ́ àtàrà tó pin bẹ̀ òmìnirú àbúrò àdàsábà ti àhàzùn pẹ̀lú àyè ti pé àlẹ́bí sọ́sọ́sọ́ àmì wọn pa mẹ́lá jẹ́ kí n máa borí kalẹ̀ pẹ̀lú àwọn oríkèé méje oríkèé ara méje ẹ̀yàn wa sọ pé gbogbo ìjúùdù tí oríkèéríkèé ara méjèèjì ọba ti pè ń bẹ wọn kì í pè nǹkan ẹni tìjú wọn kì í pè ní borí kalẹ̀ tó ẹ máa sọ wípé gbogbo àwọn àwọn ẹ̀rí tó wà tó ń kọ̀ fún wa nípa kájẹ̀ tó gbé gbólóhùn tìjúùdù wa ẹ máa sọ wípé àwọn nǹkan yẹn ṣe títẹ̀ ló ń sọ ṣe títẹ̀ lànà ìsọ̀rọ̀ ọ̀sán ń kọ̀ fún wa mẹ́ fíforí kalẹ̀ lànà ìsọ̀rọ̀ ọ̀sán ń kọ̀ fún wa mẹ́ tòótọ́ túmọ̀ sí pé ẹ̀ ń tú tùjúùdù sí ìforí kalẹ̀ nìkan ẹ̀ tú tùjúùdù sí ìtẹ̀ ṣùgbọ́n tí a bá fẹ́ lo ẹ̀rí lórí wípé àwọn èèyàn inú àwọn ẹ̀rí tó tó tí kó jẹ́ kó yọra náà kọ́ àdì pé ìyẹn lè kíyàn pẹ̀lú títẹ̀ ẹ mọ̀ wá lo àyà tùjúbù àlẹ́bí adam tẹ́lẹ̀ ilẹ̀ gbà pé tùjúbù ká forí kalẹ̀ ni sẹ́yìn tẹ́ bá fẹ́ lo àyà yẹn tẹ́sán ní ti pé àjẹ́ pé ẹ̀fẹ́ lo àyà yẹn jẹ́rìí lórí wípé gbogbo àwọn ọmọ tí bá ti àwọn ogun náà ká máa forí kalẹ̀ tí gbogbo oríkèéríkèé ara méjèèjì a ti fi ń jọ́ nìkan náà máa ẹ̀kọ́ máa pé àwọn òbí wọn. eléyìí báyìí ẹ rí i pé gbogbo ẹni tí bá ń lo àyà yẹn àyùmọ̀ kan níṣe tó ìyẹn bá gbọ́ yẹn rẹ̀ ní pé tìjú àti jẹ́ gbogbo oríṣiríṣi ara méjèèjì pé ká tó pe nǹkan ní tìjú ṣéyìnbá ní tìjú now ọwọ́ ajẹ́ jí pé ìforíṣiríṣi ara méjèèjì kalẹ̀ lágbà ní tìjú ni àbí títẹ̀ lágbà ní tìjú ni nítorí pé tìjú ni jẹ́ kí ni ó kó títẹ̀ sínú eré tá padà máa ṣàlàyé inshallah kẹyìn now ọwọ́ ajẹ́ bẹ́ẹ̀ ni àyà yìí ò ṣe é lò fún kẹ̀kẹ́ lóògbé torí pé kí ló dé ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ló pa àwọn màláìkà láti ṣe nǹkan yípa nàbí adam alayhi salatu wa salam. fèlè ìbáyìí rè gbogbo ẹnikẹ́ni tí ó bá tí ó bá tí ó bá lórí nǹkan yẹn gẹ́gẹ́ bí ẹ̀rí agbọ́dọ̀ nípa ẹni yẹn wà náà màláìkà náà one. torí pé ìgbà tó lọ́wọ́ bá ní wà if qulna lil malaikati náà forí balẹ̀ fún ẹni tí wọn náà bá tẹ̀ fún tó bá forí balẹ̀ fún gbọ́dọ̀ jáde ní adam ó ti gbọ́dọ̀ jẹ́ pé ó ti gbọ́dọ̀ jẹ́ kan náà màláìkà kò yẹ báyìí bóun lẹ́ẹ̀dì máa lo ayé àtọ́jẹ́ pọ́lọ́wọ́n bàbá sùn fún àwọn tàbí kàwọn màláìka lájẹ láti ṣe nǹkan fún ànábì Adam alayhi salatu salam nítorí ìtàntọ́nà ọba àdékẹ́lá ti ń bá bọ̀ ìgbọ́rọ̀ yẹn ní tọ́nà ọba àdékẹ́lá ń bá bọ̀ láti pinlẹ̀ àbẹ́ẹ̀kọ́ ni nítorí nǹkan yẹn tọ́nà ọba àdékẹ́lá fẹ́ kí àwọn màláìka kí kó yé wọn tọ́nà ti fẹ́ tọ́nà ti tọ́nà ti fẹ́ fà sí hàn rẹ̀ bó lẹ́jẹ̀ máa lówó ayé ẹlẹ́yìn so ó yẹ pé ayé pé ìsí ẹ̀rí rò yìí alákọ̀ọ́kọ́ nìyí

àtàwọn ẹ̀gbọ́n ẹ̀ àtàwọn mọ̀lẹ́bí ẹ̀ ibi tájújọ papọ̀ ibi tájújọ pàdé wà ó fa àbàwọ̀ ìyá àlẹ́lẹ́ àrùn. Ànábì Yusuf alayhi salatu salam ó gbé àwọn òbí rẹ̀ méjèèjì bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ó gbé wọn sórí àga ìtẹ́ àga ọlá ẹgbẹ́ bí àpọ́nlé ọmọ tó dùn. Kọ́ọ̀lù àti àwọn ẹ̀gbọ́n rẹ̀ gbogbo wọn lọ́jọ́ kí ni wọ́n tẹ̀ fún Ànábì Yusuf alayhi salatu salam. Tí àbáwọ̀ tẹ́lẹ̀ yìí náà tẹ̀rí, àá rí i nǹkan tí àyà yìí ń ṣàlàyé gan bí ẹ̀rí kìí jẹ́ ti wípé ọmọ kékeré tí àdẹ́bí Yusuf gan ló ń tẹ̀fà òbí ẹ̀ mọ́ àwọn òbí gan ló ń tẹ̀ gẹ̀yìn ó ti ń tẹ̀fà àdẹ́bí Yusuf àrí sọlá ti sọlá bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ní tẹ̀fún nítorí kí ni nítorí ìjà nẹ́bí ọlọ́run bá lọ́sùn sára sára rẹ̀ àti ìgbọ́nàtọ̀rọ̀ bá nìkẹ́lá gbé ọlá fún lórí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ pàápàá. Bébà yìí kọ́lọ̀ bá àdìkẹ́lá ọlọ́run bá ń fi yẹn ṣàfihàn ibi ànẹ́bí Yusuf àdébí sọlá ti sọlá mọ́ àwọn ọlọ́run ọba aláfẹ́tẹ̀ rẹ̀ lè lórí ilẹ̀ àwọn ọlọ́run ọba àdìgálẹ̀ fún lọ́lá tọ́kọ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ náà jẹ́ kí wọ́n tẹ̀ fún anábì Yusuf alayhi salatu salam tẹ́lẹ̀ wá túmọ̀ sí pé iye tí wọ́n tẹ̀ fún anábì Yusuf alayhi salatu salam yẹn tó túmọ̀ sí wípé nǹkan yẹn tọ́nu sẹ̀rí àti wa eré tó dá wa lójú ni pé sẹ̀rí anábì Yusuf alayhi salatu salam yàtọ̀ sí sẹ̀rí àti wa àbẹ́ẹ̀kọ́ ìyẹn kẹ́ àbàjẹ́ torí wípé sẹ̀rí àtànábì Yusuf alayhi salatu salam kọ́ ni àwa lò bí anabi yusuf jẹ́ ń kírun kọ́ làwọn ń kírun bí anabi yusuf jẹ́ ń gbààwẹ̀ kọ́ làwọn ń gbààwẹ̀ àbí ẹ̀kọ́ ni àtòrí títí àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan kódà ọjọ́ tàlẹ́bí ṣẹ̀rí àwa ọjọ́ tàlẹ́bí musa alayhi salatu salam ṣẹ̀rí àwa ọjọ́ tàlẹ́bí isa alayhi salatu salam ibi tá a ti pàdé pẹ̀lú àwọn anabi ọlọ́run ọba tánàbí sallallahu alaihi ti pàdé pẹ̀lú wọn أبي ترى لكم من الدين ووصى به نوحا والذي أوحينا إليه وهو وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تفرقوا فيه كبر أهل المشركين ما تدعوهم إليه سورة الشورى يقول أيوة ibi tá a ti pàdé nìyẹn níbi ọ̀rọ̀ tàbíléèjì láti pàdé níbi ọ̀rọ̀ àwọn àṣàm àyàpàmbẹ̀ tó fi jẹ́ sí pé eléyìí báyìí rèé tó bá ti ẹ̀tọ́ ó tọ́ láti kò tiwọn ni eléyìí ló fi jẹ́ sí pé àwọn olùmọ̀ nípa tẹ̀sí àti alimamu sọ́ọ̀bà yìí ìmáàmù nfàfírí àti àìmáàmù olùkòròtóbi ìmọ̀wọ́ tààlà àwọn jẹ̀fí tó túnmọ̀ wà dáadáa nìyẹn àti àìmáàmù ìgbòkẹ̀fí ìmọ̀wọ́ tààlà náà tàbí tó túnmọ̀ wà nìyẹn kódà àtẹ̀fírù wàfíù títí bàbá wa àtọ̀ǹbọ̀wì èyí tó yẹ kí òun ni tẹ̀fírù tó fi ṣe mùkọ́rọ̀ òun ni tíra tó ń lò fún tẹ̀fírù tó fi ń kọ́ wa ní azhar tẹ̀fírù tó fi ń kọ́ wa ní àtẹ̀fírù wàfíù ìgbà tí bàbá yìí náà tu àyà yẹn gbogbo wọn jẹ́ pé wà yí pé eléyìí báyìí ó tọ́ nínú ṣẹ̀rí àtàlẹ́bí Yusuf alẹ́ ìsọ̀lágùn sàlámù ṣùgbọ́n wàhúrí mahada ìmẹ̀ látìlá wọ́n ti lé wọ̀ nínú mílà àti tàlẹ́bí sọ̀lọ́wọ́ sẹ́lá àdìmọ́bù kẹsì ni wàjú ìlà mùsàfọ́n ìjà lẹ́yìn láti sọ̀fánà wọ̀ sàárà àwa ṣe ìkúnlẹ̀ àti títẹ̀ àti ní ẹ̀sà fún ọlọ́run ọba lọ́sùn fún àwọn àtàlà nìkan pé ọlọ́run nìkan la sàlẹ́sà pẹ̀lú ẹ̀ ẹnìkan àtúngbọ̀rọ̀ ṣé bẹ́ẹ̀ nìkan kama. eléyìí ló yẹ kó yọ wípé àyà yìí rè ìwọ tó máa ń kà á fún jẹ́ kó yé wọn wípé ìwọ ń tiẹ̀ ṣẹ̀rí àtàlẹ́bí sọ̀rọ̀ bá ọ̀sán ọlọ́run ọba àdìjẹ́lá jẹ́ kíni ọlọ́run ọba àdìjẹ́lá láàbọ̀ ọlọ́run fi ṣẹ̀rí àtàlẹ́bí Yusuf àní ìsọ̀lá àwọn apàdà sínú ṣẹ̀rí àtàlẹ́bí sọ̀rọ̀ bá ọ̀sán lẹ́yìn tá a ti yanjú àwọn àyà méjèèjì tó máa fi ń rú wa lójú táà ẹ̀jẹ̀ pé nítorí àwọn nǹkan tá àyẹ̀kó sí àjẹbóyọ wípé àwọn tó dàgbà jù YouTube lọ gan ni wọ́n tún tẹ̀ fáwọn YouTube lọ adẹ̀tọ́ ìdí lọ́fà fún ìfọ́n fi ṣe kí ni ìfọ́n fi ṣe bẹ́ẹ̀. sọ́wọ́n wa ti ká ti fún YouTube tẹ́lẹ̀ kí wá ju kóso kó tẹ̀lé àádọ́ ta orí mi ìyá ya mi ń kọ́bẹ̀ ọ̀dọ̀ àìlera ọ̀ bí YouTube jẹ́ fún wa wípé eléyìí ni ìtumọ̀ aláhùn sọ́wọ́n wa ti ká ti ọ̀yá náà ọ̀bí àpọ̀ ọlọ́run máa ní dájú padà wá fún aláyẹ̀ nínú báyìí sílẹ̀ yìí báyìí rè ọ̀bíyà tó náà ìníyà ni ìyẹn sáńtò bẹ́ẹ̀ ni pé ìtẹ̀lẹ̀ kan pàtó tó ní ìdí tó fi tẹ̀lẹ̀ ni ó yìí jẹ́ pé eléyìí báyìí rè àwọn tí wọ́n ń tẹ̀mí lásìkò yẹn nínú àwọn nínú àwọn nǹkan tó lọ́ọ́ bá àdìkẹ́lá yọ̀ǹda fún wọn láti máa ṣe láwọn àsìkò yẹn ni ṣùgbọ́n tó padà tó padà tó padà ṣe é léwọ̀ fáwa nínú lẹ́lá tiwa kí wá láwọn ẹ̀rí tiwa lórí wípé àníkàwá máa fúnlẹ̀ síra wa tẹ́ nǹkan yìí rèé wọ́n ṣe é léwọ̀ nínú ṣẹ̀rí àtiwá nínú àwọn àhàdíìsì mo fẹ́ kà tí mo fẹ́ fi ṣe wá láǹfààní mo ní ó ń bẹ́nu ẹ̀ lè rí pé àwọn tí wọ́n ń jà wá níyàn lórí pé kákúnlẹ̀ kíra ẹni ó tọ́ kò tọ́ yìí táwọn ní ó tọ́ táwọn ní kò tọ́ yìí àwọn ẹgbẹ́ ò rí nǹkan kan sọ sí àwọn àhàdíìsì kan náà àwọn àhàdíìsì tí a mú wá tá a lè fi ń jẹ̀rí lórí pé ẹ wo táwọn nǹkan wọ̀nyí àwọn àdìsí yìí ń jẹ́ kó yẹ wá wípé ìdẹ́ ń sọ yìí nǹkan tí ò sọ ni tọ́lọ́ ọba Allah subhanahu wa ta'ala kò fara mọ́ òun nìkan yìí nínú àwọn àdìsí yẹn òun náà ni àdìsí tí al-Imam al-Tabarani rahimahullahu ta'ala sọ́gbà wá nínú al-Mu'jam al-Kabir al-Mu'jam al-Kabir àdìsí Abdullah ibn Abbas ni radiyallahu anhuma kọ́nà kó bá wọn tó wọn àti bàbá rẹ̀ الأنصار كان له فحلان فاغتنم عبد الله بن عباس رضي الله عنه dájúdájú ọkùnrin kan bẹ nínú àwọn àǹsọ nínú àwọn ará Madina wọ́n gba Nabi sallallahu alaihi wasallam láàyè nígbà táwọn Nabi sallallahu alaihi wasallam Madina tí wọ́n ti gba ìsìn ọlọ́run bá lọ́sùn márùn tálá láàyè táwọn ìsìn ọlọ́run bá lọ́wọ́ ìfẹ́ wọn bẹ nu wọn káàlẹ̀ láwùn fàṣìláàn ẹni táwọn wí rèé ó ní àwọn àràkùnrin méjì fáwọn dáadáa máa àwọn àràkùnrin méjèèjì wáyà wèrè gbogbo alájùmọ̀ yìí pé tí àràkùnrin tó ya òye gan tẹ́lẹ̀ ẹ̀dá ọlọ́run ọba tó strong yìí àfàláyàn lóru ní ilẹ̀ tí ibi kẹ́ ìfà kúlẹ̀ pàt ọlọ́run bá adékẹ́lá ń pè wá sí káwọ àmì ọlọ́run bá níbi dídá àkúnmí dídá àkúnmí strong yìí àwọn àkún méjèèjì yìí wọ́n tún wá ya wèrè fáwọn tí ádámà wọ́n ya wèrè fàdùkọ́láhùnmá ha ìtọ́lù ọ̀sọ́jà àdéhìí mẹ́lbà ọkùnrin yìí wá fọgbọgbọ́n ní oṣù bíi ha ìtùbí wá níjọ́ yóò mú ọ wọnú ògiri ìyẹn máa ń gbàdúrà fún ìgbàbẹ́rẹ́ bóòlù bí ó di wa tó sá múra kọ́mí wọ́bẹ̀ jẹjẹ rántí ìgbà tó ń tú hadithu ìkànnì àwọn ìyàwó anabi sallallahu alaihi lọ́jọ́ yẹn ó lọ anabi wa mú ọnu haif anabi wa mú ọnu gbẹ̀nà tó lọ jẹ́ aláǹgbá tó máa mú ìyàwó ọnu gbẹ̀nà haif ọgbà ni ọgbà ọgbà náà ń pè bẹ́ẹ̀ ọkùnrin wa mú ọgbà pàtàkì dá mẹ́lbà wọn. àyẹ̀wò náà ti tún yìí tó bá yẹ kó gírí yóò ti yẹ kó gírí mọ́ wọn. tó máa já ilá nàbí yìí sallallahu alaihi wasallam ọkùnrin ìwà bá nàbí sallallahu alaihi wasallam. فأراد أن يدعو له والنبي صلى الله عليه وسلم قائد ومعه نفر من الأنصار èròǹgbà rẹ̀ tó fi wá sọ́dọ̀ ànẹ́bì ni pé ó fẹ́ ká ànẹ́bì bá òun bẹ̀ lọ́wọ́n bá ọlọ́run fagbára òun ká àwọn àràfún mi kọ́ bá òun bẹ̀ lọ́wọ́n lórí àwọn àràfún yìí ìgbà tí ó dọ́dọ̀ anẹ́bí sallallahu alaihi ó bá anẹ́bí níjòkó pẹ̀lú àwọn ikọ̀ náà àwọn àǹkọ́ pẹ̀lú wọ́n lọ́wọ́ ya nabiyya Allah ọwọ́ sọ pé ìrẹ́ anẹ́bí ọlọ́run bá mo pèrè anẹ́bí ọlọ́run jíṣẹ́ ọlọ́run bá inni jitu fi hajati bùkátà kan ló gbé mi wá wà inna fàhlẹ́yìn lí ìrìtàdàmà bùkátà náà sì ní wípé ràkúnrin méjì tí mo ní àwọn fa adkhaltuhuma ha'itan mo bá ọgbọ́n tì wọ́n mọ́nú ọgbà wàtàdákì albaba àlejima mo dẹ̀ tilẹ̀kùn mọ́ wọn. fa uhibbu an tad'uwa li an yutakhirahuma an yutakhirahuma Allahu li ó ní tí n wá ń fẹ́ ó ní kí mo fẹ́ fún ọba mi bẹ̀ lọ́wọ́ ọba pé kọ́lọ́wọ́ ọba ó tẹ àwọn méjèèjì lórí ba fún mi kọ́lọ́wọ́ kó fagbára mi káwọn ní kí n fẹ́ lọ́dọ̀ rẹ̀ àná àlẹ́bí wọn sọ fáwọn sọ̀hábà rẹ̀ pé ó mú máàyàn ẹn dé ẹjá lọ ẹ tẹ̀lé wa ká lọ. fàzáàbà hàtà àtàlbà àlẹ́bí wa ń lọ wọn ń lọ pẹ̀lú àlẹ́bí tó fi dé ẹnu ọ̀nà inú ọgbà ìfàkọ́lá fà àlẹ́bí ní sílẹ̀kùn. fa àṣìfàkọ̀ rọ́jù lu àlẹ́ nàbí yìí sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ à àlọ́ àlẹ́bí wọn sọ fún ìpínlẹ̀ àwọn àkómi ti ó ti ń ṣe ọlọ́run sílẹ̀kùn tẹ̀ bàbá àlùbá ọba sílẹ̀kùn fàyídà ahadul fàhlẹ́yìn ọ̀ríhùn min bàb wọ́n sílẹ̀kùn báyìí dé torí pé ìdá àkùjà yíyá nìyẹn pé kí nǹkan tẹ̀lé lójijì wọ́n sílẹ̀kùn báyìí dé wọ́n kara àkúnbẹ́ alákọ̀ọ́kọ́ lẹ́nu ọ̀nà ni àkúnbẹ́ di àwòrán ìtagbára ọ̀ká mọ́ wọ́n ba lẹ́nu ọ̀nà bẹ́ẹ̀ ni wọ́n ti ń sílẹ̀kùn. فلما رأى النبي صلى الله عليه وسلم nígbà tí àǹkúnmí rí ànábì sájàdà láhùn àǹkúnmí yìí wá ti sùjúdù fún ànábì ẹni káwọn tán sọ yí pé sùjúdù àbí kéríkèríkè ara méjèèjì pé kéèyàn ká tó túbọ̀ níbi ẹni ká tún wípé àkórí wa dorí kalẹ̀ gbogbo eríkèríkè ara méjèèjì tánàbí tọ́lọ́run sì ní kánàbí máa fi kalẹ̀ tó bá fẹ́ kírun ọwọ́ apé síbẹ̀ fẹ́yà àkómi jẹ́yàn ẹ̀yìn níbi tí àkómi ti di gbangba wájú kalẹ̀ rí àti gbogbo imú rẹ̀ nígbà tí ẹ̀ mọ̀ pé èèyàn ló ní gbangba wájú àti gbogbo imú tó jẹ́ pé ó ti di kalẹ̀ tí gbogbo méjèèjì ọ kalẹ̀ ẹ̀yìn ọmọ bórí àkómi ti rí ìpẹ̀tẹ̀ ìdàkéwu ṣé wúwù dìdùn ń dàrú ṣé wàláì yóò kàn máa fi yín láti rí àníjẹ́ ẹ tú ipe sájàdẹ láwù ràkúnmí yìí tètè yìí bá lẹ́nu sàlá sàlá burúkú ìkúnlẹ̀ ní ràkúnmí máa ń jẹ ìkúnlẹ̀ yẹn náà pè ní bìjú. àwọn aláwọ̀ sọ pé báwọ̀ kàkà rẹ̀ yẹ kó kúlù báyìí wọ́n ní èèyàn kúnlẹ̀ gẹ́gẹ́ bí ràkúnmí tí wọ́n kúnlẹ̀ ẹ̀yẹ́ bí ràkúnmí bá lọ lẹ̀ wọ̀ ẹ̀ máa bí kí wọ́n ṣe ni ìgbà pé ní tìjú nìyẹn gẹ́gẹ́ lẹ́bi ní tíraǹkómi yẹn ti bá nẹ́bi yẹn lẹ́bi pé ní tìjú tó ti wáyé yín ti pé kò dìgbà téèyàn bá tó borí kalẹ̀ ká tó sọ fún yẹn tìjú ìkúnlẹ̀ jẹ́ ìkúnlẹ̀ ọ̀nà tìjú bù ó ní mo sọ fún ọ bẹ́ẹ̀ lulẹ̀ kan nígbà tí mò ń tú àyà èdè tó wà nù tó lọ́sẹ̀ bá kọ̀rọ̀ tí mo náà máa ń tìjú láti mo ń sàlàyé àyà mi fún oyin ẹjọ́ ẹ̀ eléyìí nì nínú àwọn in tó máa ń tú àṣírí àwọn olójúro kéwú ni àwọn adakéwú ràgúnmí ọba kúnlẹ̀ fún anabi sọlá sọlá wọ̀ fàkọ́lá nàbí sallallahu alaihi wasallam àríwá sọ pé ìpìnì ìbìjẹ́ yìí àṣùjú bí yẹ rọ́ọ̀tà ó ní bá ń wá nǹkan kan wá bí yẹ rọ́ọ̀tà ànábì wá fòkùn yìí máa ní orí wà amkanahu minhu ànábì wá fi agbára wá fi nǹkan yìí lé lọ́wọ́ pé agbára ẹ ti ká látòmí lọ. Ṣàpẹ́ ní tó ń wò ní pé kára ibà ń bẹ lọ́n látọ̀nà jíjìn, ó sì máa pọ̀ ọrùn bá nàbì sallallahu alaihi wasallam, ó sì rọrùn fọ́nà fọ́nà ń bà. Ìbá nàbì sallallahu alaihi wasallam lórí àwọn tí

ọpọ́n wọn lédè bẹ́ẹ̀ ṣùgbọ́n nítorí pé ọlọ́run bá lọ́sùn fáánù wẹ̀ tààlà bẹ́ẹ̀ kékeré yìí máa jẹ́ àmì fáànù náà bí sọ̀rọ̀ lọ́wọ́ sọ́là ó sì fẹ́ kó máa jẹ́ ìfáwa lórí àwọn tí wọ́n ní àfi dandan láàyè bọ́rọ̀ pọ́nlẹ̀ ọ̀bátá ìdàrú àwọn òní fáàlù sínú ọlọ́run ilẹ̀ náà ni kí la ń bẹ̀ torí ọlọ́run àwọn méjèèjì ẹ̀ tẹ̀gbé tí ìnáwó ti kan tala kọ̀kọ́ wọ́n wá ń lọ sínú inú inú inú ọgbà ìlànà fáìlì àpò wọ́n lọ síbi àkúnmí ẹlẹ́ẹ̀kejì fàlámàrọ̀ à nígbà tí àkúnmí náà rí ànẹ́bí wá ànẹ́bí ní ń bọ̀ yìí àkúnmí tágbára òsì ká mọ́tẹ́lẹ̀ wọ́n kọ́ àìdábù sáàgìdàn àkúnmí yẹn náà bá ṣe kí ìlú náà bá kúnlẹ̀ wọ̀ ìjú náà náà tó lò àkúnmí yẹn náà bá kúnlẹ̀ wọ̀ àkọ́ọ̀lá jẹ rọ́jù ànẹ́bí tó wà sọ fọ́kùnrin yẹn wípé ìtì ni ìjẹ́ ìlà tó bá ń mókun kan ibi tó lórí ibi tó lórí fàṣàdà sàbùwà mùsànà omi hù ọkọ ànábì wa ọwọ́ mókun wà fún ànábì ànábì tó ma lórí ànábì ti fìlè lọ́wọ́ pé agbára ẹ̀ ti kára sí lọ ọkọ ànábì wa sọ yìí pé ishab máa lọ fa ìnáwùmá láyà ìyáni láyà ìyáni fa ìnáwùmá láyà ìyáni ànábì ni máa lọ torí àwọn méjèèjì yìí kò tí ń tó wí fún wọn kan níjẹ máláyé àwọn méjèèjì yìí wọn ní sàìbọ ọ̀sẹ̀ ọlẹ́nu máláyé látòrí ìlọ الله أكبر فلما رأى أصحاب النبي صلى الله عليه وسلم ذلك قالوا إن بعدهم الصحابة النبي صلى الله عليه وسلم وارين توتني يتركون جمع الله النبي ọlọ́run wa mọ̀ sí dáadáa fún wa púpọ̀ òní káwọn tọ̀hún jókòó ẹni tó ní bùkátà nìkan tó ń tẹ̀lé wọn bùkátà tó máa ṣe àgbọ̀ngbọ̀ yẹn ń tó. àmọ́ àṣùbà ìgbà táwọn yìí tó ṣẹlẹ̀ yìí wọn mi ò jíde ọlọ́wọ́ bá àfọwà tó báyìí. hazani fahlan àwọn àkúnmí méjì màlélẹ́ yìí láyé àkìlá àwọn ènìyàn ọmọ nílà ká yìí tiwa wọn yìí máa ń sèyàn kọmọ sílà ká yìí fún wọn. sájà dáadáa wọn ti tètè dùlù wọn kúnlẹ̀ kiri ànẹ́bí sọlọ́tà wọn kúnlẹ̀ kúnlẹ̀ ànẹ́bí sọlọ́tà wọn mọ pàtàkì wọn mọ yáyé ànẹ́bí délẹ̀. àfàlà ànàbí rẹ ànẹ́bí táwọn kọ́ọ̀lù àríwá sọ pé láàmù àhàdán àyẹ̀ dídàlẹ̀ àhàdì ànábì ní èmi ọ̀pẹ nìkan kan láti ẹ̀pẹ́ kọ́ máa fúnlẹ̀ fún ẹnì kankan Allahu akbar láàmù àhàdán àyẹ̀ dídàlẹ̀ àhàdì èmi kọ́ èmi ànábì fẹ́ ń bá wí èmi ọ̀pẹ nìkan láti ànábì nẹ́jọ́ máa jẹ́ fún wa ẹ̀rọ àwọn táwọn bàbá wa àwọn ìyá wa tí wọ́n tó ànábì sallallahu alaihi wasallam àwọn ọ̀gá wa àwọn olùkọ́ wa táwọn ń béèrè fún nǹkan tí àwọn sọ̀hábà bí ń lọ ànẹ́bí tánẹ́bí ní òun òtún bẹ́ẹ̀ láyé táwọn tó ànẹ́bí sọ̀rọ̀ máa sọ́nà ànẹ́bí ní èmi kọ́ o èmi kí ń pẹ́ ilẹ̀ kálájọpọ̀ máa kúnlẹ̀ bẹ́ẹ̀ nìkan ànẹ́bí ní wàláwù amárùkù àhàdà tó bá tiẹ̀ jẹ́ pé ń ṣe bẹ́ẹ̀ ni ẹgbẹ́ tí mi ní ṣe náà tó bá jẹ́ pé ń tiẹ̀ ṣe bẹ́ẹ̀ gan-an wàláwù amárùkù àhàdà yasjudu li ahadin tó bá yẹ pé ń sọ bẹ́ẹ̀ nìkan máa kúnlẹ̀ bẹ́ẹ̀ nìkan nílá àmọ́ fi mọ́ ata àǹtẹ́sìyà lùdọ́gìyà ìyàwó ni kọ́kọ́ nìkan ní ọ̀bá lẹ́tọ̀ sí lọ́dọ̀ ìyàwó kó lè ní gbọ̀n bá ti lẹ́tọ̀ sí àwọn bàbá dín bèrè ẹ̀gbọ́n ọ̀bá ti kú ọ̀bá ti gbà àwọn ìyá gan òní kékeré wọn ní lẹ́tọ̀ sí àwọn ọ̀gá àwọn olùkọ́ wọn bá ti lẹ́tọ̀ sí ọkọ nìkan ní ọ̀bá lẹ́tọ̀ sí lọ́dọ̀ ìyàwó kí n ti lẹ́tọ̀ọ́ fẹ́ nìkan kí n pẹ́ nìkan láti ẹ̀kọ́ máa ṣe bẹ́ẹ̀. Allahu akbar. Ìṣe tí táwọn atọ̀ ábà yíra kúnmi tó ṣe yìí, náà béèrè báwọn ẹ̀rẹ́ máa jẹ lọ́dà nẹ́bì. Wọ́n àtọ́ bá nẹ́bì báwọn ọmọ borí kalẹ̀ bá nẹ́bì sallallahu alaihi wasallam. Ilé yìí láyé rè àdìsù tí gbogbo wọn náà tí wọ́n ń jiyàn yìí, àdìsù tí wọ́n rí bí ti dín. Ó ti dùn mọ́ mi. Àdìmọ́ bùkọ́ kọ́ ní ọlọ́gbàwá nínú Al-Mu'jamul Kabir ìwọ náà lọ wò Al-Mu'jamul Kabir hadith twelve thousand and three ọlọ́wò ń bẹ̀ ẹ̀sìn yìí ò lé mi. nínú àwọn ẹ̀rí bákan náà tí màá tún tí màá tún lò ṣe é ṣe àtẹ̀mí àtàwọn àjíyàn rẹ̀ èyí wọn náà tún yanjú dáadáa àwọn náà gbà kọ́ lálàáfíà òun náà ni ìtàn hijira alákọ̀ọ́kọ́ jíjírọ̀ alákọ̀ọ́kọ́ ni jíjírọ̀ jí àwọn sàhábà jẹ láti ìlú Mẹ́kà lọ sí Habasha lọ́sọ́jọ́ ànàjáṣì nígbà ní lọ́hùn nàjáṣì ni ń jẹ́ kéfìrí olórí àwọn nàtọ́rọ̀ nílẹ̀ Habasha Ethiopia níbi náà ní láfíríkà bíi nígbà tí wàhálà pọ̀ tí àwọn ọ̀tá àwọn kéfìrí tó ń ṣe ara ní àwọn sàhábà Nábì sallallahu alaihi wasallam wàhálà yìí pọ̀ yìí pé àti wọ́n ní láti sáfù ń wọ́n láti ṣèhíjọ́ lọ sí ibi tí ẹ̀sìn ti gbà wọ́n èyí báyìí sì eléyìí tọ́ nínú ẹ̀sìn wọ́n bá ń fara nìyàn nínú ẹ̀sìn wọ́n bá ń fara nìyàn láàyè kan tó àdéhùn ìyàrá ọlọ́run bá ti ó fẹ́ gbẹ̀sì lọ́wọ́ yẹn èyí á máa fi bẹ̀rẹ̀ lẹ̀ lọ sí ibi tó ti ráyè sí náà lọ́sù márùn tààlà àyà kùránì fi rin lẹ̀ àdìsá náà fi rin lẹ̀ wọ́n bá yẹn sì kódà náà sọ́mọ́ sọ́mọ́ nípa pé látẹ̀n kọ́fíìrì níjọ́ tó hàtà tẹ̀ kọ́fíìrì àtàwùrà àrẹ́bí ní ìjọ òní sáré orílẹ̀ láyé títí títàbọ̀ bìtán ó ti jọ́ sí táwọn bá táwọn táwọn èèyàn bá tó jọ́ sí ọlọ́run ọba tó gba ìrònú tó wàdà àwọn ẹ̀dá mọ́ lọ́yẹ́ pé tọ́ bá ti lè tọ́ bá ti lè tẹ̀ lọ́ba yìí ọ̀sẹ̀ gbénu kò sí táwọn bá mọ́ ó ti jọ́ sí nǹkan ọba tó tẹ̀lé lórí ilẹ̀ mọ́ kí ìjọ́ tó mọ̀ sí mọ́ tó ti lọ bẹ́ẹ̀ ṣe ìjọ́ sí mọ́ wàlá tẹ̀ ń kọ́sẹ̀ ìtawọ́bà tó hàtà tẹ́sílẹ̀ àìsàmùsùn ní màgìrìbìhà ànábì ní táwọ́bà tá a sì ń bá ń yọ níbi tóun ti ń wọ̀ ijọ́ kò yẹ báyìí sìn tó kárí brọ́dà tó ń fara ní nílé tó yìí tó lábẹ́ òfin wípé kó jáde ńlé fún wọn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bẹ̀ èyí tí máa ń tèmi ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì máa ń dá bọ́ọ̀ sí wọn. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òbí ló jẹ́ wípé ọ̀lọ́ọ̀nì tó máa ń fara ní àwọn ọmọ yìí oríṣiríṣi àwọn ìgbésẹ̀ la máa ń ṣe láti lọ bẹ̀ wọ́n láti lọ pẹ̀lú sí wọn lọ́kàn láti lọ kí ẹfà ọmọ ilẹ̀ ẹfà ọmọ ilẹ̀ àárọ̀ ọmọ wa ni wọ́n gidi gan àárọ̀ ọmọ wa ni wọ́n gidi gan a sì máa tọ́ ọmọ fẹ́ ṣe sùúrù náà ẹ ṣe sùúrù náà ẹ máa tàfàdà náà nígbà tó bá rí pẹ́ mi fẹ́ bọ́ òfin nàìjíríà gan gbà pé kéèyàn máa kéèyàn gọ̀dí fún ìpadà gbẹ̀míyàn hmm? kódà kéèyàn mẹ́yẹ tí kéèyàn mẹ́yẹ tí tó ọjọ́ orí tí ṣẹ̀rí àti kalẹ̀ èèyàn máa kéèyàn jọ máa seventeen years nígbà pẹ̀lú ìrẹsì ìyẹn jọmọ sixteen years ìyẹn jọmọ fifteen obi àwọn òbí ẹ̀ wọ́n fẹ́ hàn wọ́n fẹ́ wà nípa ṣé ṣe ṣe yàtọ̀ ṣé òfin nàìjíríà sọ pé ọmọ tí ò bá lè fi eighteen years òbí lè dúpa ló lọ fẹjọ́ àwọn òbí ń sùn lọ́dọ̀ àwọn ìjọba lọ́dọ̀ àwọn alágbára pé òbí mi lẹ́hàn mi lè mọ abẹ́ẹ̀kọ́ ni irú ẹni bẹ́ẹ̀ lọ́lọ́ fẹjọ́ sùn gbogbo irú àwọn nǹkan báyìí làwọn kan fẹ́ fi àwọn láti gbọ́ yìí èyí ń tó fi kọjọ́ mi kò ní báyìí sùn náà àwọn àwọn sàhábà wọn wá sí ìrìn àjò lọ́jọ́ táwọn yìí nínú àwọn tán lọ lọ́jọ́ yẹn torí wọn wá tóbi mẹ́jọ nínú wọn Abdullahi ibn Mas'ud yìí wà ń bẹ nínú wọn Ja'far wà ń nínú wọn Abdullahi ibn Artaq wà ń nínú wọn Uthman ibn Maz'un wà ń nínú wọn Abu Musa ó wà gbogbo náà lọ sí lọ ẹ lè sinmi ìyà ẹ mórí bọ́ hadith tí mo ń kà fún ọ yìí ìwọ náà lọ wo nínú muslim imam ahmed hadith tó ń lọ àbí àdáadáa ni kódà imam tọ̀bàrọ̀ ní tí mo náà gbà tẹ̀kan wá nínú àlùmọ́ jámù jẹ̀bi wọn tó gbélé náà wà ń bẹ̀rẹ̀ ní báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àgbà fáwọn ní hadith so wọ́n wá lọ àwọn ọkùnrin ìdí wá gbé amúrí ní àwọn sì dìde ìgbà tá gbọ́ pé àwọn sọ̀hábà yẹn ti sá lọ sí habasha láti lè là fún níyà àwọn agbé amúlù ibn al-As ìdè àti ìmárọ̀ ibn al-Walid àwọn afi ẹ̀bùn ọ̀ràn wọn. bí hadijatin falamma dakhala ala an-Najati sajada lahu ìgbà táwọn tọ̀hún àwọn kèfèrí táwọn adọ́dọ̀ Nàjàtì táwọn sàhábà ti sáájú lọ àwọn ti rómìnira níbi tí wọ́n lọ yẹn bàtà àwọn kèfèrí gbọ́ ògbé rọ ìyá yìí ò sì tó tẹ̀ Nàjàtì bọ̀dọ̀ dá padà sí àwọn ará àwọn táwọn ìjọba ti dé ọ̀dọ̀ nàìjíríà sí ẹ̀bà fún lẹ́bùn yìí ẹ̀wá ní tá à ń fẹ́ ni pé kó fa àwọn èèyàn wọn obìnrin ọlọ́yẹ sí wa padà bàtọ́ lọ́dọ̀ nàìjíríà sí kájà dá ìlà wò wọ́n máa kúnlẹ̀ fún nàìjíríà sí wọ́n kúnlẹ̀ kí nàìjíríà sí ẹ máa wọn jàǹbá fún mọ̀tàdà ọ̀wọ̀ àyẹ̀mẹ́rì wà àìsìmáàlì àwọn méjèèjì bá máa kọ́ àwọn méjèèjì wá panu pọ̀ wọ́n wá sọ ìnana fọwọ́ mi bá ní àmì ìnana zalu àbọ̀ tọ́lá wọn díẹ̀ kan nínú àwọn èèyàn wa wọ́n ti bọ́ sínú ìlú rẹ̀ báyìí wọ́n ti wà nínú ìlú rẹ̀ àwọn ọmọ ìlú wa wàrọ́ ìlú àná wà á mi látinà wọ́n gbórí kú lọ́dọ̀ wa wọ́n gbórí kú bí ẹ̀sìn wa wọ́n láwọn bá ọ̀sẹ̀ sìn wa mọ́ ẹ̀gbọ́n àwọn náà ti máa ń ṣe ní ìsinmi wọ́n ní wọ́n gúrí kù lọ́dọ̀ wa ni wọ́n láwọn bá wa ṣe mẹ́ni wọ́n láwọn bá wa tẹ̀sìn wa mẹ́ni kọ́lá fa àyìnà hù nàìjíríà wa ni ibo náà wà nílùú yìí àwọn tẹ̀ ń wí gbúrò wọn ibo náà wà kọ́lá hùn fi àrùn wọ́n ní nùdú rẹ̀ náà wà nùdú rẹ̀ náà táwà nàìjíríà sọ pé wọ́n bá yìí sọlọ́bà ń pè wá ẹ̀rọ ni tí wọn. mo bá ara ni tí wọn. kàkọ́lá já ẹ̀ka gbà tó wà ń lọ ká tó wọlé lọ́dọ̀ Nàjáṣì Ja'far wà sọ wípé ana khatibukum al-yawm fattabi'un fattabi'un Ja'far ni èmi ní sọ̀rọ̀ láàrin yín lónìí gbogbo ẹni yóò kọ́ ẹ̀fọ́rọ̀ sí mi lẹ́nu gbogbo wọn bá tẹ̀lé dáadáa àgbàdẹ kọ jẹ́ agbẹnusọ wa níwájú ọba. fasalama wọn wọlé báyìí dé kíni kíni Ja'far òye kó ó kí Nàjáṣì ìgbà tó sálámà wà láwùjẹ ju kò bá tẹ̀ kò jẹ́ kí ni àtàwọn kejì yìí máa ń tẹ̀ kò bá tẹ̀ ọ̀kọ́ọ̀lù là lọ́ba sọ fún wípé mọ́láka láti àtìsíbi ìlú mẹ́lì kí ní dààmú ẹ̀ ọmọ ẹgbẹ́ ju ọba lọ́wọ́ ni ọba rẹ̀ ló kí tó tọ̀ nà ó lè lórí báwọn ìjọba nípa àti màtọ́ lọ rí èmi náà ló kí tọ̀ nà ọmọ gbọ́ ọ mọ́lá kí ní dààmú ẹ̀ kí ní ti ọ́nà nǹkan ń tọpọ lóyún máa lákàlá tẹ sí ìmọ̀lì èyí tí a tó fún ọ̀sẹ̀ fọba ọ̀la iná lánà sínú ìlà ìlà azza wa jalla yàtọ̀ àwọn ìyàwó ìtẹ̀fẹ́ nìkan ọlọ́run ní kàrà máa ń tẹ̀ ni Allahu akbar ẹni fẹ́ kàtà yìí wọ́n láwọn òkè ń tẹ̀fẹ́ nìkan ìtẹ̀rí tọ́ba ìtẹ̀yí bó ti kílíà tó èyí máa kan ààrẹ ee kára rẹ mọ níwọ̀nba ẹ̀rí òkè ara yìí eléyìí tọ́jọ́ tọ̀ híwù ẹ mà lọ lọ́rùn eléyìí tí eléyìí tí ẹ rí pẹ̀lú yìí sáfì ẹ lè bọ̀ àyè fún un. àwọn onídìrí ìfẹ́ gba òdodo ọ̀rọ̀ láyé agídí náà ni kọ́ńkọ́dá àwọn kọ́má kọ́má ti wá lágídí ẹ̀dá. wọ́n rí bẹ́ẹ̀ fún jáfáàrù náà fèsì fún wọn pé ayé nǹkan tó fa ni pé àwọn èyí tẹ̀fẹ́ nìkan kà fọ́ lọ́wọ́n ba nìkan ni. ọ̀kọ́ọ̀lù àmín kọ́ọ̀lù ọwọ́ sọ pé wọ́n mọ̀ dà ẹ kí ló dé tẹ̀lé tẹ̀fẹ́ nìkan yàtọ̀ fún ọlọ́run ti kílẹ̀ bá mi sọ kí ló wọ́n ní inna Allah azza wa jalla ba'atha ilayna rasulahu sallallahu alaihi wasallam wọ́n ní tó fà ní pé ọlọ́run ọba gbé òjíṣẹ́ rẹ̀ ju sí wa ni. wa amarna alla nasjuda li ahadin illa lillahi azza wa jalla. òun ló wá pa wá láti pé a tẹ̀fẹ́ nìkan kán wà àmàrà nàbì sọlá kìí ṣe kí bẹ́ẹ̀ nìkan ló ní àmàdé ó dà ó ní ó ní ok kí n bá dìbò ó ní wà àmàrà nà allah nàbì sọlá ó ní wà àmàrà nàbì sọlá bákan náà ọkọ wàrà tẹ ká máa kí òun bákan náà wà zaka ó tó kọ wàrà tẹ ká máa yọ zaka kọ́lá àwọn ènìyàn àwọn òbí náà àti ìkànnì àwọn kèfèrí méjì táwọn kèfèrí mẹ́kà àwọn kèfèrí gbòógì gbèdìdì kan wá kan wá ti kìí ta kan wá ti tánà yìí lọ́wọ́ sọ wípé báyìí náà yóò kọ́ ìbú lẹ́ka sí ìta tá ọba wo nítorí wọn sọ nípa àlẹ́dẹ̀ ìta ọjà sọ sí kẹta wọn sọ o torí kó ti mọ̀ yí pé nínú àwọn tó ń tẹ̀lé àlẹ́dẹ̀ ìta ní nàjà sí wa ọwọ́ abẹ́rẹ́ ó ti wò pé àwọn èdè ti mú ìlú ìlú kúnlẹ̀ náà àárí jàǹbá ti níbi ọ̀rọ̀ kúnlẹ̀ yìí ọ̀rọ̀ wọn sì ti wọba létí ọba fẹ́ dọ̀rọ̀ ni ó ní wọ́n ya apá rẹ nípa àlẹ́dẹ̀ ìta nítorí wọn sọ nípa àlẹ́dẹ̀ ìta ò dáa. Hmm? ọmọ Maryam fi Isa ní Maryam faqala ma taquluna ma taquluna fi Isa ẹ̀rọ bá ọ̀jọ̀gbọ́n tó wá ní sọ́dà àti gbọ́kì ẹ̀yìn ń gbọ́ kí lẹ́ ń gbọ́ nípa lẹ́yìn ẹ̀yìn dáwọ́ lẹ́ ń sọ ń tọ́jàtọ̀ sí sáǹsọ ẹ̀sọ̀ tẹ̀mí náà sọ̀pẹ́ tó bá jẹ́ wọ̀ ni ó ti kú bòǹbò sí wọn pé wọ́n lẹ́ ń jẹ́ kíni kí lẹ́ ń jẹ́ iná. àwọn onílàáká yóò fi jẹ bẹ́yìn wọ́n fèrè pé wọ́n náà kì í wí sàlàyé ìwọ́n tó bá táwọn ẹni mi ti wà dínú àlẹ́jọ́ lọ́n ga máa gbọ́ wà sí jọ́pọ̀ lẹ́nu jìbìrìlì kò yẹ yíra yìí yóò kan àlẹ́jọ́ tó pe àdúrà bìnrin ti pe fún mi nínú ẹ̀fẹ́ gbọ́ kura fún kú wọn náà wọ́n fún wa àlẹ́jọ́ ni mo fẹ́ gbọ́ lẹ́nu ẹlòmí lẹ́nu tá a bá bẹ̀rẹ̀ sí gbé àwọn èèyàn dìde tá a bá gbé àwọn ìjọ tiẹ̀ náà dìde àwa gbé òdìdí fún ọmọ jẹ́rẹ̀ ìlú olórí àlejò àbúrò sẹ́kún yáà ọjọ́ ìwọ́n lágbára tó tọ́ kò yí bá nínú wọ́n sọ nǹkan tí wọ́n sọ nípa àlejò ẹ̀yìn sá fún ọmọ nàìjíríà sí kí wọ́n bá gbà wá lásìkò nàìjíríà sí nǹkan sọ nípa àlejò ẹ̀yìn sá ti déédéé ìmọ̀ tí àtàrọ̀ ti gan tó gbé wá nípa àlejò ẹ̀yìn sá sí nàìjíríà sí náà mọ̀ ẹnu tẹ́mi fẹ́ lò ń bí òun náà ni pé kí ni wọ́n sọ nígbà tí àwọn sáwì wọ́n dé ọ̀dọ̀ ànàjáṣì tó ẹ̀rí kó wọn pọ́nlẹ̀ kí nàjáṣì ẹsẹ̀ yìí wọn náà ní èjì nínú àwọn ẹ̀rí nínú àwọn ẹ̀rí tó tún wá tó tún wá sàlàyé bákan náà pé sẹ́ aláàtí ń kúnlẹ̀ kíyàn ẹ̀rí eléyìí ẹjọ́ pọ̀ lórí ẹ̀ ẹjọ́ tí mo lọ́pọ̀ lórí ẹ̀ ni wípé àwọn tí wọ́n fẹ́ wọ́n fẹ́ gba òdodo lórí ọ̀rọ̀ kúnlẹ̀ yẹn wọ́n ń gbìyànjú láti sọ pé hadith bíi hadith wà bọ̀ ẹ̀yìn fún mi òun ni mò ń sọ lẹ́ẹ̀kan níbẹ̀ ọ̀rọ̀ mi wípé àwọn méjìlá lè pín àwọn tí wọ́n ń sọ̀rọ̀ nípa hadith yìí fún àgbáwọlé ọ̀nà méjìlá lè pín wọn sí àwọn tó jẹ́ sí pé irinṣẹ́ wọn ni ò tó nínú ọmọ hadith làwọn alákọ̀ọ́kọ́ àwọn ẹlẹ́ẹ̀kejì làwọn tó jẹ́ sí pé ìfẹ́ inú ló bá wọn débẹ̀ àwọn ti ń pé táwọn bá gba hadith wọlé àgbákòlé òdodo ti gbìn ní òdodo ó yí wọn wọn wá ń takùn kí ni hadith náà hadith yìí rèé in kan ni tó tẹ̀lẹ̀ sí Mu'adh bin Jabal radiyallahu anhu ànábì sallallahu alaihi wasallam ló Jabal lọ si ìlú kẹta pè ní nígbà tí àwọn táwọn yìí bá wá ṣe pabamba ìtọ́ bá ṣe òdo yẹ́nyẹ́ tó bá bẹ́ẹ̀ ṣe òdo tí máa ń fọyàn ní orí tó bá ní ẹ ẹ lọ sílẹ̀ rí ilẹ̀ nìkan ló lọ nítorí pé ibẹ̀ nìkan gbé lọ dìde lọ pé ibẹ̀ ní ibẹ̀ ní nìkan lọ́lọ́ ṣé bí ẹ̀rí lẹ́bi fi rinlẹ̀ wípé ànábì lọ sí Mu'adh ibn lọ sí ilẹ̀ Yemen àbí so tani sọlá sọ sọ pé innaka ta'ti qawman min ahli kitab àbí tani fi sí ilẹ̀ Yemen ẹ̀rí lẹ́bi fi yẹn rinlẹ̀ ẹ̀rí òun náà ló fi rinlẹ̀ pọ̀ lọ sí ilẹ̀ táàmù náà ẹ̀rí náà ló fi rinlẹ̀ so ìtàn ti ní gbogbo ìtàkọ́báwò kí yẹn sọ láyé ìtàn náà bùkátà sí ẹ̀rí tó fi di ìtàn yẹn múlẹ̀ á bèrè àbí nu hadith tó lálàáfíà ni àbí kí ni kí ni kí ni ìpìlẹ̀ irú ìtàn bẹ́ẹ̀ á béèrè lọ́wọ́ àwọn èèyàn ká tó bàtà lọ́wọ́ wọn èèyàn kan ní máa sọ̀tàn fún wa ní ti ayémẹ́yẹ ìtàn tí ọ̀la làbíà táwọn èèyàn ń sọ pẹ́pẹ́ ìtàn ọ̀rọ̀ ni. Naam eléyìí báyìí rèé hadithu yìí hadithu lálàáfíà ni èèyàn máa ń sọ fún àwọn èèyàn dáadáa kódà mọ́túnájú àmì ilé tó wà nínú súnánù ìdìní májà ẹ̀gbà wọn ní náà lálàáfíà kátó máa sọ ilé tó wà nínú mọ́tàdọ́kù alhakim kò yẹ báyìí sìn tó àwọn ẹ̀gbà wà yìí lálàáfíà tó àmúrò pé ẹ̀jẹ̀ ìrora dúró síbì nítorí àsìkò wa tó bá ti di tó ń bọ̀ wá ní sàlọ̀ jẹ̀yì hadithu yìí ni màá wá yanjú àti hadithu eléyìí tí mo sọ nípa wípé òun náà wọ́n máa ń fi wọ́n máa ń bẹnu àjẹ́ kan hadith yẹn náà nítorí hanzola ọ̀nà ìbéèrè láyé sàbíyútì tí mo lọ́wọ́ àánú hadith yẹn pẹ̀lú gbọ́dọ̀ wa ibẹ̀ yẹn ni màá ti ṣàlàyé fún wa irú pọ́blẹ́mù wo ni hanzola ní. torí pé iṣu yìí àwọn èèyàn ni pé tí wọ́n bá sọ wípé hadith ní pọ́blẹ́mù látara èèyàn kan nínú pọ́blẹ́mù nínú hadith yẹn àwọn èèyàn àwọn èèyàn tó ń gba hadith wa pọ́blẹ́mù wọn oríṣiríṣi ni kò yẹ báyìí so àwọn pọ́blẹ́mù yìí rèé àwòye sí kí ni pọ́blẹ́mù tẹ́niyẹn ní tá a bá ti pọ́blẹ́mù kan bí yẹ pé ó ṣe ń wá ọ̀nà ni a lè wọ́nà fún táàlì padà wípé á ah, ní tá à ń lára ẹni yìí pé a ti rí ọ̀nà míì tó dì fún àpẹẹrẹ ní ẹni tí wọn ẹni tí wọn kẹfìn ọdí ẹni tí kì í tó pùrọ́ kì í ni ń gbàgbé nǹkan ni ò ní ò nǹkan tó kò yẹ báyìí tó bá sọ hadith fún wa tàbí àkóra lórí hadith yẹn pé àmì ó yàgbà ti dé sí o kó máa jẹ́ kí n ti ń sọ nípa àdínẹ́rì sọ ọlọ́ọ̀bùlà mi wí bẹ́ẹ̀ tábà padà rí hadith yẹn lọ́nà ẹ̀bùnmí táwa rí pé jẹjẹ ntẹ́ni yẹn ń sọ lẹ́lòmíì náà ń sọ sẹ́wọ̀n pé yín tá ń páyà ní bóyá kò rí wí àdúrà rí lọ́nà ẹ̀bùnmí pé irú nǹkan yẹn náà á jẹ́ pé ó rí wí ó pé apadà rí hadith yẹn lọ́nà ẹ̀bùnmí ó jẹ́ sí pé irú ntẹ́ni yìí wí náà ni ẹni náà ń wí torí pé ẹni tó jẹ́ mọ̀tẹ́lì tó túmọ̀ sí pé jẹjẹ ni kọ́mọ̀ rí wí àrí

lórí báyìí ti yìí tọ̀ríkù ẹni hadith ẹni wa hadith yẹn gbà àwọn tọ̀ríkù mí náà wá tó yẹ pé ó ṣe ṣe mùtábà àìfún hadith àti àti sàwárì lórí báyìí ti so eléyìí báyìí a máa padà yanjú àwọn nǹkan méjèèjì yẹn pẹ̀lú ìgbọ́lọ́ba lọ́sùn fáwọn tààrà tó nítorí àsìkò wa tí ó fún àti pé àpàtà wò pé pẹ̀lú ìgbọ́lọ́ba lọ́sùn fáwọn tààrà àtàbẹ̀rẹ̀ gbìyànjú àti tàmọ́lẹ̀ sí àwọn àwuyewuye tó ń lọ láwùjọ wa yìí torí pé a rí pé àsìkò yìí rèé àsìkò táwọn èèyàn kò kátó òdodo ni torí pé ara ti ní àwọn àwọn onírọ́ àwọn oníbàjẹ́ láwùjọ wa wọ́n ti ń fìnira wọ́n ti ń fìnira sọ èyí ò ti fi bẹ́ẹ̀ ni wọ́n bá wí o èmi àwọn sọ fáwọn èèyàn wa pé ẹ tẹ́rọ̀ lọ́wọ́ dà gẹ́gẹ́ bí òkété sí yàn fínámà ni òkété tó wà nù ẹ̀wà ń fínámà ẹ̀wà ń fínámà sẹ́yìn pé eré tí ìnira tí ó bá jáde kò ń kò ní rọrùn iná ti ń fín máwọn onídíjà àwọn oníjàlábí ẹni pé kan pariwo nù wọn jákèmá náà ní pariwo àá ẹ wá ní ká wọ jẹ ẹ bẹ pa wá ní ẹ bẹ pa ó sọ pé iṣẹ́ wíwọ ọ̀tà mọ́ àwọn jákèmá wò ló jẹjẹ mọ́ ibi ń pa jákèmá látara pé àwọn kọ́sọ́mọ̀ wà mọ́ ojú tó ńlá ìkan náà sọ pé ètò yìí òkú pẹ́ ẹjá wọn pé lárugẹ ẹ mọ́sọ pé dúbí ni ẹ mọ́sọ pé ìjàndíà ẹ mọ́sọ pé magazine wọn àdàbí lèmi kankan o torí gbogbo ń tẹ̀mí jẹ́ ẹ ti ń parẹ́ yìí o gbogbo ntẹ́ yìí ń jẹ́ ní o bẹ́ẹ̀ ló tẹ̀síbà ọ̀ràn bẹ́ẹ̀ ṣe kínní ọ̀ràn títà wọn ka gbogbo oríṣiríṣi àwọn bídí àtàwọn jẹ bẹ́ẹ̀ ṣe mọ́ nílù ọ̀ràn kí ló dé kí ló dé oṣù gbọ́dọ̀ kẹta kí ló dé ẹ jìrì pé kòkó ọ̀bẹ ti ń dí ojú ti ń là àwọn èèyàn ti ń gbẹ́sẹ̀ yìí kájú gbọ́dọ̀ náà bá lórí ilé yìí náà síbà yìí pé wà á ti àwọn alùpùpù náà ńlá pa láwùjọ ẹgbẹ́ àwọn ẹ̀dín kan fún mi pé kò sí lẹ́tà símẹ́ǹtì wọ́n ti pọ̀ wọ́n ti pọ̀ kò sí lẹ́tà símẹ́ǹtì àti pẹ́ fọlọ́hún síbà yìí èyí ń dáhùn sọ náà ìró ìdùnnú náà ni gbogbo yìí náà lẹ́ padà dí pẹ̀lú ògbólọ́ọ̀bà àti jákèmánì àti jákèmánì gbogbo yìí pẹ̀lú ògbólọ́ọ̀bà lọ́sùn márùn-ún sára ọlọ́run fi yín mọ̀nà torí pé kò nira fọlọ́run bá lọ́sùn márùn-ún sára irú jákèmánì ti nǹkan náà ń fọ̀nà máa kó ṣàpé inú aburú lórí ilẹ̀ nǹkan tó ń yí padà nù so owó inú náà yìí làwọn ń retí àwọn òní àwọn òní ṣépè fún ẹnì kankan àwọn òní lẹ́nì kankan bú pé báyìí nìkan sàlàyé òdodo káwọn ẹni tí mo dúdú ṣé wàá rí gbogbo tí jákèmá sọ pátá pẹ̀lú ògbọ́nà gbogbo ẹ̀ ló létí gbogbo ẹ̀ ló ti gbèsè rẹ̀ níkọ̀ọ̀kan pẹ̀lú ògbọ́nà bàbá sọ̀rọ̀ fáwọn ọ̀tá rẹ̀ táwọn ẹni tí mo dúdú ní sàlọ̀ kẹrin àádùn sí ibà yìí àbẹ́lẹ́ ọba lọ́sùn fáànù ọ̀tà àlà ilé ìtì àtọ̀ iná kọ́lọ̀n bá kí olóní sábà bí dáadáa fún wa nílẹ̀ ayé àti ilẹ̀ ìgbà àti yàmà ó sì máa tẹ̀lé ìkùn wà sẹ́kẹ̀ ọba àbíwálàkùn wà sáyé ní ti nílẹ̀ ìkùn kan سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت